Allah.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 ورحمة الله تعالى وبركاته نحمده سبحانه وتعالى ونثني عليه كما ينبغي لعظمته وجلاله إخوة الإيمان نحمده على إبقائه أرواحنا في أجسادنا ونشهد أن لا إله إلا الله إله واحد إله أحد إله فرد إله صمد إله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إله يورث الحياة إله يميت الأموات إله لم يرث الحياة من حي إله في السماوات والأرض إله يفعل ما يشاء إله فعال لما يريد إله عالم إله علام إله عليم إله لطيف إله قدير إله مقتدر إله حكيم إله حكم إله ودود إله في السماوات وفي الأرض إله لم يرث الحياة من حي الذي يفعل ما يشاء ويختار في الخلق إخوة الإيمان أنا أكرر وأصر ولا أزال أكرر وأقول لكم أنكم inna allah subhanahu wa ta'ala talabakum bil ibada wa talaba minkum wa talabakum bi amrayn azimayn alladhi lam yahfaz wa lam yatahafaz ala hadhaini al amrayn ma law kafurat law balagat ibadatu mili as-samawati wal ard lan lan yakbalu allah lan yakbalu allah lahu ibadata إخوة الإيمان الله سبحانه وتعالى أرسل إلينا هذا الرسول النبي الأمية علمه شديد القوى أعطاه أفضل الكتب القرآن العظيم وبين في الشرائع وحذرنا وقال إن من اتبع هذا النبي هذا النبي صلى الله عليه وسلم فعباداته مقبولة ومن خالفه فعباداته مردودة فيقول أباء منصورة فقال جل من قائل في سورة الكهف أو أو أو نبيكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنه يصيرون صنعا إن الله سبحانه وتعالى أبد الدهر لا يقبل من أي عبد عمل عملا ولم يعلم حكم الله في العمل الذي يريد أن يعمله إخوة الإيمان نسأله سبحانه وتعالى ونحمده على هذه النعمة الكبرى حيث سافر بنا ربنا سبحانه وتعالى وأبقاكم في البيت ورجع بنا ورجعنا سالمين غانمين وقدر بيننا اللقاء ونسأله سبحانه وتعالى أن يبارك فينا وأن يجعل مكان خوفنا أمنا إن شاء الله أنا أصف لكم يعني بعض الصفات وبعض وأخبركم ببعض الحوادث التي حدثت هنالك حتى تكونوا مساعدين لهذه الرحلة المباركة فإن الإنسان المسلم ينبغي ينبغي عليه ويجب عليه ينبغي له ويجب عليه أن يسأل نفسه إذا حكم الله الأحكام هناك بعض الاحكام التي اذا حكم الله اذا حكم الله سبحانه وتعالى على العباد واوجبه واوجبها علينا لا ينبغي لنا ان نسال الحكمه الموجوده فيه يعني الله سبحانه وتعالى اذا قال لنا شيء لابد من التنفيذ فهذه الاحكام السماويه تحتاج الى شيئين تحتاج الى شيئين التطبيق اذا كان خبرا التصديق إذا كان خبرا والتطبيق إذا كان طلبا نحمده سبحانه وتعالى وندعو لأنفسنا ونسأله سبحانه وتعالى أن يوفقنا بما فيه مرضاته نسأله سبحانه وتعالى أن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودم أعداءك أعداء الدين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا أنت بحاجتنا عليم وبالإجابة قدير وهو عليك يسير ولا حول ولا قوة إلا بالله a dúpẹ́ fún Allah adúpẹ́ fún Allah ẹ̀yin yàwá ẹ bá o adúpẹ́ fún Allah ọlọ́run ọba àṣeyọ̀wò ọlọ́run ọba tó yẹ pé òní máa ní kẹ́ni tó bá wù ọ́ máa bẹ ọlọ́run yìí bá wù yọ pa ẹni bá wù pẹ̀lú oríṣiríṣi okùnfà yìí ẹyọkàn ní nílẹ̀ béèyàn ṣe wà gangan wíwà gangan rẹ̀ ń bẹ sánmọ̀ ìmọ̀ rẹ̀ ń ní gbogbo ààyè ìtí mùsùlùmí nígbàgbọ́ nú ẹ̀ tó nọlifáì àkídàtún sùfìyà ìgbàgbọ́ táwọn ní wípé ọlọ́run bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bì bẹ́ẹ̀ kọ́nà bẹ́ẹ̀ àpò rẹ bẹ́ẹ̀ nínú rẹ bẹ́ẹ̀ lójú rẹ bẹ́ẹ̀ létí rẹ mùsùlùmí nígbàgbọ́ burúkú ọlọ́run gẹ́gẹ́ pẹ̀lú záàtù rẹ̀ ìtí ń jẹ́ záàtù ó ní structure béèyàn ṣe bí nǹkan ṣe máa wà záàtù mi ni mo fi báyìí sọ̀rọ̀ yìí structure mi ò ní záàtù tọlọ́run tí ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ pé báwo ló ṣe rí bolówà sámọ̀dí ẹ̀rí pọ̀ gan tàbí sọ fún wa lórí ẹ̀. jariya ọmọbìnrin kan fẹ́ gba islam ẹrú ni ó wá fẹ́ gba islam ọ̀gá rẹ̀ wá fi islam gbígbà rẹ̀ ṣe májẹ̀mú títú okùn ẹrú lọ́rùn rẹ̀ pé tó o ti gba islam gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tó o fi di ẹrú ó pọ̀ kọjá sáàtì rẹ̀ rẹ̀ ò lè san tọ́tọ́ ikú ṣùgbọ́n torí pé ọlọ́fẹ́ gba islam yìí màá ṣe ìsìláàmù rẹ tó ọgbà yẹn màá ṣe ní okùnfà fífi okùn rẹ ṣùgbọ́n ilé ti gba ìsìláàmù yìí fi kí mú ọ dọ́dọ̀ ànábì kó ṣèdánwò fún ọ sallallahu alayhi wa sallam fàjà àbíyà ilà nàbí yìí sallallahu alayhi wa sallam ọwọ́ àmúwádọ́ ànábì ọwọ́ ọmọbìnrin yìí mi ni. ọba ló fẹ́ gba ìsìláàmù mo ti wá sáde fún pé ń fi ìsìláàmù tó gbà yẹn ń fi bọ́kù ẹrú lọ́rùn rẹ̀ ẹ bá ń ṣé ni lóòótọ́ ìbéèrè ọkàn rẹ̀ lànàbí bí o gbogbo ìgbà wa àwọn ọmọ wa ni àwa náà ni tá a bá ń bá aga pàdé gbogbo ẹni tó bá fẹ́ ga láyé tí ọ̀bá retí àdánwò kò lè ga afárá àdánwò ó ní okùnfà téèyàn máa gùn lọ àyè tó ga ọ̀fẹ́ rádánwò ọ̀fẹ́ ganu ìtààmà bíi Allah subhanahu wa ta'ala ó ní pé gbogbo ògbà táwọn ọmọ ọwọ́ ọ̀bà máa pàdé ìdánwò tí wọ́n ó fi débi gíga ọlọ́run dákun péjèkíṣẹ́ ìtàn orí wọn jábọ́ ẹni yìí ọfẹ́ bọ́ ẹrú a sì máa ti jẹ́rú gbogbo wa náà la máa ti jẹ́rú anabi kan léèrè béèrè péré anabi ni yà járíyà ìwọ ọmọbìnrin yìí aina Allah bololọ gangan wa ọkàn wò kí báyìí ó ní fi sàmà ọlọ́run bẹ́ẹ̀ anabi ni atilikia fa muslima so gbogbo ẹ tó bá gbà pé kìí ṣe sánmà lọ́lọ́run gẹ́gẹ́ wà pẹ̀lú dátù kìí ṣe mùsùlùmí ìmọ̀ ọlọ́run lọ́wọ́ gbogbo àyè yòókù àdẹ̀tí máa sọ fún gbogbo ìgbà pé iye ẹṣin tó le tó bá dàrú mẹ́ lójú iná ẹ̀ náà fi ṣe lọ́lọ́run fi fi sí ọkà àwọn èèbò kún ó ṣe cctv ọ̀gá tí ń rí cctv ibìkan ló ń wà pẹ̀lú bó o ṣe wà ní structure rẹ̀ yóò dẹ̀ máa tí ìṣẹ̀lẹ̀ lájàkẹrin àjàkarùn-ún àjàkẹfà àjàkẹẹ̀dọ́gbọ̀n túrú kámẹ́rà yìí mọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo bẹ̀ ó ti fìmọ̀ kan tí ń fi mọ tí ń ṣẹlẹ̀ ní ààyè kọ̀ọ̀kan síbẹ̀ ni tẹ́ bá ní mo lọ ga gẹ́gẹ́ wà gbẹ́nu ọ́fíìsì mo lọ lọ́ọ̀ gẹ́gẹ́ wà jẹ̀mọ́ sánmà ni ìgbàgbọ́ nìyẹn kìí ṣe ìgbàgbọ́ súfí tí ma sọ pé ọlọ́mbẹ́nu kòtò ọlọ́mbẹ́nu tọ́ílẹ̀tì ọlọ́mbẹ́nu àpò ohun ìgbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ìdá mọ̀ pé kò sí kẹ̀kẹ́ tí súfí fẹ́ sọ̀yẹ̀dà dó lórí ibú lọ ni pé ó dìgbà tí ọba bí ọ léèrè rú béèrè ń tọ́ ọba sọ bẹ́ẹ̀ wọ́n tó sọ pé o ti wà sọ́là o ti wọlé o ti wọjá àdámọ̀ ní ẹwì òun gbogbo àtọ́wá yẹ pé ọba bí ọ léèrè pé ṣé ní ta ṣe rí ni njọ́ wọ́n sọ fún apá wà sọ́là wọ́n bí ọ pé bọ́lọ́ lọ́n wà wọ́n lọ́lọ́n dà nínú lábẹ́ tébù tó bẹ́ẹ̀ nu ansẹ̀tì tó bẹ́ẹ̀ nu àpò mi tó bẹ́ẹ̀ nu fìlà tí mo dé tó bẹ́ẹ̀ nínú tọ́ílẹ̀tì tó bẹ́ẹ̀ nu fáànù yìí tó bẹ́ẹ̀ nu gànà ah ah <laughs> wọ́n ní yes. Ah, ó tẹ̀ tún burú jù bá ń lọ kìí ṣe bọ́lá ọlọ́run wà gángan ní ìbéèrè tó ń sọ̀kan wọlé wọ́n ní ọlọ́ǹda tọ́ba ni ta lọ́lọ́run tọ́ba ti lè sọ pé microphone yọ ọlọ́run ni spectacle yọ ọlọ́run ni mímbàrí yọ ọlọ́run ni ìgànnà yọ ọlọ́run gbé kalẹ̀ ọlọ́run ni wọ́n tó fẹ́ mú ọlọ́run ni kò jẹ́ ẹ̀rọ sí ọlọ́run mú ọlọ́run ṣe wá lè dẹ̀sẹ̀ ìgbàgbọ́ bú so ọlọ́run ọba yìí ó kira rẹ̀ láwọn òkì kan tó yẹ pé ilé yẹn gbọ́dọ̀ kì í lẹ́yìn bá míì tí ò kira rẹ̀ bí ò kì í alágbádá aná aláwọ̀ gọgọrọ gbogbo àwọn òkì Ó pọ̀ kọjá bẹ́ẹ̀ ẹ̀ ọba tí ò sí rú ẹ̀ ó ní arahman ó ní arahim ó ní alimalik alkudus asalam alimomi alimohaimi alaziz aljabar ìdè yọ jẹ tí wọn máa pretend pé òun ọjẹ tó dẹ̀ jẹ Ọlọ́run jẹ ó pe rẹ bẹ́ẹ̀ adọọrù ọba tí fara níyàn payapaya kí òun lè jáde sí kó ní òun tẹ̀ ń wo ìpayapaya lówó Ọlọ́run sì fẹ́rẹ̀ ní èmi Ọlọ́run ọba èmi lèmi pààyàn ó wí bẹ́ẹ̀ ó ní èmi ni àlìmùmíìtù màá pààyàn so àwọn òkè ọlọ́run ọlọ́run náà ládùúpẹ́ fún àlékún òkè ọlọ́run ìgè ọlọ́run orí ajẹ́njẹ́sẹ́ rẹ̀ kọ́ máa bá nẹ́bì ẹni tó jẹ́ pé àsọjù ọ̀rọ̀ ni ká sọ pé torí ẹ̀ lọ́lọ́run fi dá yàtọ̀ run kì í sànẹ́bì kì í ṣe torí ẹ̀ lọ́lọ́run fi dá yàtọ̀ run. torí ẹ̀sìn lọ́lọ́run fi dá yàtọ̀ ru ṣùgbọ́n tẹ́ fẹ́ sọ ni pé nínú gbogbo tí ń bẹ láyé tó jẹ́ pé dídá rẹ̀ ọlọ́run dá kò sí ọba pàtàkì tánàbí Muhammad sallallahu alayhi wa sallam so àlékún kí ọlọ́run ọlọ́run kọ́ bàbá nàbí orin tá a tọrọ fàdébí yìí ọlọ́run jẹ́ ọmọ bá gbogbo àwọn ṣe wàhálà lórí gidi tí wọ́n ma máa sọ fún ọkọ pé ọyá gbogbo bí ọ ń lọ ńgbọ̀ yẹn pé ibẹ lọ́lọ́run ọba rọ àjọ ń lọ nìhùn àwọn ọmọ gidi tí wọ́n máa dúró ti bàbá wọn pẹ̀lú ntọ́lọ́run ọba gbélé bàbá wọn lọwọ àwọn ọrẹ gidi àwọn tí dúró ti ànábì fi nígbà máa yìí bá rán lára bá gbogbo wọn gbogbo tá a máa sọ tí ẹ bá ti sọ pọ́rọ̀ rèé tí ẹ bá ti sọ lọ́wọ́ wí ànábì wí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a lè gbà ni tó bá wúlò ọ̀rọ̀ tá a lè kọ́ ni <coughs> tí ó bá wúlò ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ ànábì sí wa ọwọ́ ajá mọ̀ pé ìwọ ànábì sọ fún ọ ẹni tí ó bá fẹ́ ṣàṣìdànù iṣẹ́ tí ó fẹ́ ṣàṣìdànù iṣẹ́ ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ rẹ̀ bí wà níbi bá ṣe ní kó ṣe ni o ọ gbọ́dọ̀ kọ́ jẹ́ pé àdébí lọ fẹ́ fi sẹ́tọ̀ fẹ́ ṣe tẹ̀lé tọ́ọ̀bà ti pè lẹ́sìn ẹni ẹlẹ́ẹ̀kejì ọ gbọ́dọ̀ jẹ́ torí Ọlọ́run ló fi ṣe torí Ọlọ́run ló gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ìkíláàsì nìyẹn ẹlẹ́ẹ̀kejì bá àdébí ṣe ṣe lọ gbọ́dọ̀ ṣe tọ́ọ̀bà ti lè rò pé torí báyé ṣe dà torí bí gbà ṣe rí lọ́wọ́ àwò pé kọ́ ọ pẹ́ tọ́ ọ bá ti pẹ́ kò sí tọ́lọ́wọ́ ìṣe jọ̀mọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ó ní ká lọ lálàáfíà ojú rí ó ní ká iná wà lálàáfíà ó ní ká dé padà a sì bá yín lálàáfíà àwa náà dé pẹ̀lú àlàáfíà. lílọ tá a lọ àwọn èèyàn kú rẹpẹtẹ ìṣẹ́jú ìṣẹ́jú lèèyàn kú wákàtí wákàtí tí wọ́n kírun là ń kírun la ọlọ́run lágbára kọjá páwọn náà wà ní ẹ̀ kò sí bẹ́ẹ̀ ni adúpẹ́ fọlọ́ náà káyìtò dé náà òkú náà tó ti wà nílẹ̀ rẹpẹtẹ àbẹ́yìn òkú láìjọ ọmọ jí lọ èèyàn kú. ọlọ́lágbára kọjá yìí náà kò ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́ náà ọlọ́run dákun abẹ́ gbogbo ẹ̀mí àtàláfíà ara àtìgbélé ayé rọrùn àti máa ọmọ ọ̀dọ́ rere wọ́n gbàṣẹ́ ọlọ́run dákun gbogbo alọ́ rẹ jama nàtà fi lọ àwọn èèyàn mi ó ní yìí pọ̀ náà nì ńgbà wá dé mẹ́kà mo wá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run dákun foríjì mi àti látijọ́ ìta àti ń sọ̀rọ̀ fáwọn èèyàn àṣà àti ìsọ̀rọ̀ tẹ́ lọ́rọ̀ pọ̀ mo wá tó tọrọ pé ẹ̀yin náà ẹ mójúkò fún mi pé àṣẹ ìtì ìsọ̀rọ̀ ọlọ́run fún yín látijọ́ yìí gbogbo ìta sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn àmánéjì ẹ̀ ni a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí pín pẹ̀lú ògùn ọba tó ní gbogbo nǹkan tó sì jẹ́ pé àwa kankan lẹ́yìn rẹ̀ jọ lọ́hùn nìkan lọ wàláì gbogbo ẹ tóun náà bá sì gbà tá a bá sọ̀rọ̀ lọ́hùn fún tó bá gbọ́ tó bá gbà òun náà ìtọ́lọ̀ ó ṣe fún un oore ayé àti tọ̀run ọlọ́run bá ń pèsè rẹ̀ fún gbogbo yín àkọ́dá mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo jẹ́mọ́ pátápátá látọ̀rí bàbá wa baálẹ̀ ni bàbá wa ìmáàmù ni tó fi kárí gbogbo jẹ̀mọ́ àwọn ìyá wa ni tí wọ́n sojú tí wọ́n sẹ́yìn ọlọ́run ọba yóò dùn ó tì yín gbogbo tí ń jẹ́ mùsíbà àsáárà kò ní wọ́sẹ̀ yín àáfàá wa ìmáàmù Abdullahi tí wọ́n tí wọ́n kírun fún wa gbogbo gbalà bá rìn kàn látàwọn yẹn sọ pé à àwọn ọba ní kí n máa gbé ọ̀hún kí n já àfọ òkúkú máa bá lọ́mọdé ẹjẹ́ máa bọ̀ lé ilé ní ìyàwó àtọmọ tèmi náà wá ọlọ́run dákun mẹ́jọ burú fàáfàá náà o ọlọ́run bá ṣàlékún mímọ̀ wọn bá ṣàlékún gbígbàdúrà wọn gbogbo ìgbà táwọn náà bá dépò ọlá jẹ́ wọn ó rí ẹni tí ó dùn tì wọ́n níta àmọ́ sọ nìyẹn gbogbo àwọn ọmọ kéwú ọlọ́run dákun jẹ́ wọn lálùbáríkà làbáyé tí mo gbọ́n pa ọmọ kéwú dùn mọ́ mi púpọ̀ ọlọ́run dákun gbogbo àwọn ọmọ náà ọlọ́run ìmọ̀ wọn àlùbáríkà wọn gbígbà fún tí ọlọ́run ó ní káyọ̀ gba ìmọ̀ náà lọ wọn ọlọ́run dákun yóò ju tèmi tí mo já fún àwọn lọ ọlọ́run àjọkẹ́ oṣù ọlọ́run bá ń dúró ti àwọn ọmọ náà gbogbo àwọn òbí wọn ọlọ́jọ́ wọn lálùbáríkà jàmá maka kí ló fà maka àwọn ẹ̀yà wa àwọn ẹ̀yà wa tí wọ́n jẹ́ àwọn ìyàwó lẹ́ẹ̀dẹ̀ ọkọ àwọn lọ́yẹ̀ wọn gbọ́ ń tọ́fà mẹ́kà jù torí pé tẹ̀yẹ̀ bá dé mẹ́kà èyí ó mọ̀ pé àlùbáríkà yìí ti pọ̀ jù àlùbáríkà yẹn ti pọ̀ jù tẹ́yẹ̀ bá dé mọ́kà èyí ó mọ̀ pé àánú yẹn ti pọ̀ jù tẹ́yẹ̀ bá dé mọ́kà èyí ó mọ̀ pé ìkẹ́ yẹn ti pọ̀ jù tẹ́yẹ̀ bá dé mọ́kà èyí ó mọ̀ pé oríire yẹn ti pọ̀ jù. wàláì tá a bá wá tu ó wá wà ní library ní haram bá a ṣe lọ àwa tó lọ katira nínú haram ní library mẹ́ta bó wá katira bó wá ta bó wá ṣe tafakur àti tadabur káka nǹkan ká máa ronú nígbà tó jẹ́ pé àwọn àfẹ́ẹ̀sìn mo ò ní máa ka nǹkan torí pé ah, ọgbọ́n wo láti gbé kalẹ̀ fáwọn tí owó fi yọ báyìí. ọgbọ́n wo láyè gbé kalẹ̀ tí ó fi yí àwọn èèyàn gẹ́gẹ́ tí gbogbo àwọn èèyàn fi ní sórí burúkú mọ́ torí jàmá wàláhì mo fi ọlọ́wọ́ bá búra lílé tá à ń lé ayé láyé fi ń sá fún wa tó bá yẹ pé bá a ṣe ń lé ayé ọlọ́wọ́ ba là ń lé ayé gangan lọ́wọ́ bá pàṣẹ kọ́ máa lé wa. bí kálukú ṣe rò pé òun gbádùn ọ gbádùn ó àwọn ará mọ́kà ni wọ́n ń gbádùn wàláhì ọ̀ gbádùn yìí sì sọ àwọn nǹkan tó ń bọ̀ pọ̀ gbádùn ní ìsìn kí wọ́n sí báńkì wa lẹ̀ bí ẹsẹ̀ sí báńkì mẹ́ta lẹ̀ bàbá bá lẹ̀ sub bank àbí ibi tí wọ́n ti lé owó kalẹ̀ báyìí báyìí àwọn owó lọ́ọ̀kan kò sí kì í ṣe pé inú sẹ́ẹ̀fù kan ni owó wà tí òṣìṣẹ́ tí ó yà wọ bẹ̀ kó. ebi ọ̀gá nǹkan náà ní fọ̀kànbalẹ̀ níbi téèyàn ó ti rìn láago kó òru tí ọ̀sẹ́ni tí ó sọ pé kí ló wá ń bẹ̀ kò sọ́jà kò sí fìgìláńtẹ́ kò sí kọ́lé ó pélé mọ́kà. níbi tí wọ́n ti máa pàtẹ tí wọ́n èkó wọlé àdúró pàtẹ wọlé àràjì wàláì wọ́n pàtẹ góòlù báyìí wọ́n pàtẹ aṣọ báyìí wọ́n pàtẹ gbogbo nǹkan bí irun bá ti tó báyìí ọba àjẹ́ wípé tírọ́ọ̀kì ló fi ń ti owó bọ̀ wọ́n gbẹ̀gbẹ̀ rẹ̀ kọjá ní tọ́ pé àjì ọfẹ́ra ra ni yóò pé yóò wá wú ọ látòkè délẹ̀ pé ó kéé ọkàn èèyàn ni làákàyè ò mbẹ̀ tó o ti owó wá bá pọ̀ fẹ́ ra nǹkan ìwà lọ mọ́ṣáláṣí ni kò ní ti ṣọ́ọ̀bù rẹ o wọ́ọ̀bẹ ojí tí wọ́n bá wá lọ lé lálẹ́ wà láì sàláì fún bẹ́bí láì láì láì láwà wọ́n kàn ti ní àwọn àrùn gbàgẹ̀rẹ̀ kan ìró ńlá aṣọ ńlá kàn ta wọ́n ti ṣe èso bí èso bí wọ́n kàn fi kọ́ owó fi kọ́ wọ́n ti tó bẹ̀rẹ̀ nu tọ́wá ti dọ̀la wọ́n kàkà sọ kú wọ́n ti tó gbá ọ̀rẹ́ dì ẹ̀yin ìyá wa ń gbági ẹ dákun ẹ tó gbá bẹ̀rẹ̀ ẹ̀yin bàbá wa lóògùn pa ẹ dákun ẹ tó gbá bẹ̀rẹ̀ ẹ̀yin ará àwòrò òdù oní jẹnẹrétọ̀ oní mọ́ṣíìnì ẹ dàpọ̀ ẹ kó ta ẹ mọ́kò wọlé ṣé kò ṣeé ṣe sáwa ń gbádùn nù jama sáwa ń gbádùn nù àwọn olówó wa ẹ wá dúró tí wọ́n fi tí wọ́n fi kọ́ ilé wọ́n kó géètì bò ó lórí fẹ́ǹsì wọ́n tún láti ṣe bábu àyà tí náà máa gbé yẹn sí ètí ọ̀bá bábu àyà wọ́n tó ẹ̀rùn gbòó sí i torí pé wọ́n ó gun bẹ̀ wá bá ilé mọ́kà àwọn olówó bẹ́ẹ̀ tí wọ́n ju ti nàìjíríà lọ wọn ò fẹ́ǹsì ilé wọn ìdí ń jẹ́ fọkànbalẹ̀ nu tọ́lọ̀ wọn bá sọ fún wa pé ṣé fọkànbalẹ̀ lẹ́ ń wá kí ẹ mọ́dà àwọn ẹjẹ́ ń sọ ibi tó wà fún yìí ibi ká ẹ mọ̀ mí lọ́lọ́ nìkan lọ́wà ó ní alladhina tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillahi tatima qulub ọlọ́run ní sẹ́fọ̀kànbalẹ̀ lẹ́ ń wá kí ẹ bẹ́ wà lọ́ọ̀bì kankan ọ̀dọ̀ mi ni ẹ wá sí èmi ọlọ́run ọba yín kí ló fà mọ́kà kí ló fà tálíbáríkà fi tó báyìí kí ló fà tí èèyàn fi kó adúrú owó báyìí lọ ibi tí ó kó lọ tọ́jà yìí pé àwọn àyè kan bẹ́ẹ̀ tó bá lọ fẹ́ débẹ̀ àwọn sọ́jà ó sì máa fọ ní ẹ̀sẹ̀ ó máa pé ẹ ní ilẹ̀ òkú òtọ́jẹ́ wípé kò sí ìdí kẹ́kẹ́ ń bẹ̀ tó gbogbo ẹ̀kìkì òkè ni ibi tí wọ́n fẹ́ lò kọ́ ni wọ́n ẹ̀sẹ̀ rẹ wálẹ̀ níbi téèyàn ò ti lè kí nǹkan kábọ̀ rẹ̀ kó hù tí àlùbáríkà ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ẹ̀yà wa ni jàmbá. ẹ̀yin ìyá ẹ lọ gbọ́ yé dáadáa. ijèrè ọmọ ijèrè ọmọ ijèrè ọmọ pariwo rẹ tẹ n sunkún rẹ̀ láláàrùn ọlọ́run jẹ́ kí n jèrè ọmọ ò nídìí rẹ̀ ọkàn ń kọrin ni. ó jèrè ọmọ kò ní kọ́ ọ fẹnu sọ́nù. tọ́ọ̀bà ti jèrè ọmọ ọgbọ̀n tá a wọ́n fẹ́yàwó ìyàwó òbí mọ́ wọ́n jọ dàgbà bẹ́ẹ̀ kò sọ́mọ ọlọ́run ti pe Ibrahim ní Khalil akọ ẹ jẹ́ ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ lọ Mẹ́kà lọ́dún tí ń bọ̀ ẹ múra àwọn ẹ̀wù kọ́bọ̀ inṣàlá ẹ sì ní kàtà inṣàlá Mẹ́kà kọjá akọ ọlọ́kọ́ ọmọ wù kọ́ gbogbo ọ̀rẹ́ ọtí ń bẹ láyé Mẹ́kà lọ́wọ́ electric cough ikọ́ tí ń lo sólà ikọ́ tí ń lo bátìrì ikọ́ tí ń lo ẹ́ńjìnì ikọ́ tí wọ́n fi páwà gẹ́gẹ́ páwà rẹ̀ tó o bá ti gbọ́ kan wájú gbà kan lágbára ọlọ́wọ́ mọ̀ gbọ́ lọ ni ọ̀wá ní mò kọ́. a jẹ̀mọ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn láwọn sáfẹ́ máa wú abẹ́ẹ̀fẹ́ wú ẹ̀fẹ́ wú. <laughs> mo ní abẹ́ẹ̀rí níbi wọ́n ti máa ṣàdúrà fún ẹ̀kọ́ ọlọ́run níjó wú kọ́tẹ́ yọ máa sàmí tẹ́yẹ̀ bá ti lè sàmí kọ̀fẹ́ lọ́mọ́kànù. bí èèyàn hundred bá lọ ní sinmi èyí ó kọ́ bàbá rẹ̀ ni kẹta ara rẹ̀ yí lókù ọlọ́wà mọ́sẹ̀lẹ̀ wọ gbogbo wa àdúpọ̀ lọ́dọ̀ ọlọ́run jẹ́mọ́ wà wọ òbí mọ́ wọ́n wá jọ dàgbà bẹ́ẹ̀ tá a sọ pé òbí mọ́ yìí nígbà sọ́lọ́ wọn bọ́ rẹ̀ ó pè ní khalilu ẹni tó jẹ́ pé ààyò òun èyí ààyò rẹ̀ lọ́mọ ààyò ẹni níjẹ́ Khalil bosom friend intimate friend kọ́lá wọn wá bọ̀ bẹ́ẹ̀ pè é ní ààyò rẹ̀ kọ́ wá bọ̀ fún lọ́mọ ọlọ́run láàyò òun ni Ibrahim kò sì fún lọ́mọ Ibrahim fẹ́ Sárátà wọ́n jọ ṣe wàhálà fá ọ̀sánmọ́ tí wọ́n fi jọ dàgbà wọ́n dàgbà ìyá ọ̀lọ́ àgbàlá mọ́ bàbá náà ti di tán ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run jàmbá àlejò bá wọn àwọn àlejò kan oṣù tó bá wọn yìí náà nǹkan méjì ni wọ́n kó lọ́wọ́ kọ̀ńténà méjì làwọn àlejò yẹn ni ẹ gbé lọ́wọ́ kọ̀ńténà alákọ̀ọ́kọ́ orí ibú ló kúnú ẹ̀ kọ̀ńténà ẹlẹ́ẹ̀kejì orí ire ló kúnú ẹ̀ àwọn àlejò náà ni màláìkà wọ́n kó kọ̀ńténà orí ibú lọ wọ́n fẹ́ lọ pa ìlú ànábì lùtù rẹ̀ àwọn tí wọ́n practice homosexualism aliwat kọkùnrin máa fẹ́ ọkùnrin wọ́n kó kọ̀ǹtẹ́nà orí ibu wọn lọ́wọ́ and at the same time wọ́n gbé kọ̀ǹtẹ́nà orí rẹ̀ lọ́wọ́ wọ́n wá kọ́kọ́ ya ọ̀dọ̀ anabi ibrahim anabi <coughs> ibrahim rí wọn in tó ṣe tọ́lọ̀ wọn bá fi máàkì ẹ̀ pé kọ̀ǹtẹ́nà orí rẹ̀ ilé rẹ̀ wọ́n já sí ọgbàlejò. ha wọn ìyàwó mi àwọn àlejò lóde yìí òun náà mọ̀ pé ni wọ́n lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí gbàlejò ẹ bá pẹ́rán sọ pé wọ́n bá pa á bí ṣe wá ṣe ń ṣe inú ilé tí ó da nínú ilé tó bá jẹ́ tí ọkọ bá rí rí ní dáadáa tí ọkọ bá ti rí nǹkan kan tíyàwó rí nǹkan míì inú ilé yẹn ò lè dà ìyá wa ẹ lọ gbọ́ yé ihun táwọn ọkọ yín bá ń rí ní dáadáa ẹ máa bá wọn rí bí ànábì Ibrahim ṣe ń ṣe tó ń pẹran tó ń wí tó ń kún ìyàwó ti ń gbé omi sẹ̀mókaná omi àmàlà ó ti ń jọ ìlùbọ́ ó ti ń ṣe ogbẹ̀ àwọn mọ̀lẹ́kà wò wọ́n wọ́n parí gbogbo wàhálà ìtàn wọ́n gbé wájú àwọn mọ̀lẹ́kà wọ́n láwọn ò jẹun wọ́n gbóúnjẹ wájú wọn tán wọ́n ní tọ̀ ẹ yọ̀ǹda wa à ń lọ náà nù jàmọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé má máa wo bí wàhálà tó ṣe lórí nǹkan kan bá ṣe pọ̀ tó tó bá jẹ́ pọ́lọ́ ló ṣe fún tó o bá ti lè ṣe báyìí tó o bá jàkulẹ̀ pàdé ńbẹ̀ mọ̀ pé ọlọ́run ọba ọba tí máa tiná bọ́lé kókó tó kọ́ fún nítorí pọ́n fẹ́ kọ́lé gíláàsì fún yẹn ni tó bá ṣèmi àti ní èpè láti lélẹ̀ pé eléri ibú yín bẹ̀ mọ́pẹ́ ní jẹun bẹ́ẹ̀ kójú yín la fi ń pẹrẹ la fi ń jọ̀lùbọ́ wò ṣe bẹ́ẹ̀ anabi ibrahim tó wá ń sọ pé àbí àbí akọ ẹrẹ lẹ́ẹ̀ máa jẹ ni àbí ràkúnmí ni ká tó pa ni bẹ́ẹ̀ ni ìyàwó ń pé tó bá yẹ pé èyí jẹ fùfú ni ṣé lọ sáré báyìí rẹ̀ kọ ṣé sáré báyìí rà màlà wọ́n tún wá rí pé wàhálà tẹ́ ẹ ṣe tá a ṣe bí ẹ pé kò nítumọ̀ sí àyè ẹ sì bínú ẹ tó ń fi nǹkan mí lọ wá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n jẹ́ fún anabi ibrahim pé ìwọ ibrahim mádàmú iná rusulu rọ́bìkì màláìka ọlọ́run ọba rẹ̀ ni ọ́ kí wàhálà àwọn mọ́ba àbá ọ láàfin wá bíi màláìka. ìbẹ̀rù kọ́ mọ́ba mú ọ láàfin wá bíi màláìka. ha ó sì ti mọ̀ ní ìròyìn wa pé àyè jẹ àyè mu àyè àwọn èyí tọ́lọ́ ń bá sọ nítorí bá ti torí náà ẹ kàn sọ fún ìyàwó ti wà lẹ́yìn kọ́tìn ẹ̀kọ́ mi ìtúnu ẹ̀yin obìnrin kó jẹ́ wípé gbogbo ìgbà tálejò bá ti wà lọ́dọ̀ ọkọ rẹ lọ́wọ́ máa gbá kẹrẹkẹ pálọ̀ láì ṣe pé pè yìí wàhálà ló ń kọ lẹ́tà sí èyí tó wá burú jù láyé òun ni kí obìnrin ọmọ yẹ fóònù ọkọ ẹ̀ wò yìí máa sọ yìí máa bẹ̀rẹ̀ tì fún yín ẹ wà ní sọkùnrin lè yẹ fóònù ìyàwó rẹ̀ wò ànábì sọ fún anu hadith tó clear ẹ lọ bí àwọn àfáà léèrè pé gbogbo ọkùnrin tí ó bá máa yẹ fóònù ìyàwó rẹ̀ wò gbogbo ọkùnrin tí ó bá máa sọ ìyàwó rẹ̀ gbogbo ọkùnrin tí ó bá máa wò pé ìní sọ fún yín kà lọ bá sọ́ọ̀bù lójijì ìní jọba fún mọ́mọ́ yín kà lọ bá lójijì ànábì pè ní kí ni wàá dayufu, dẹ́dà yúùfù ànábì ní gbogbo ọkùnrin tó jẹ́ pé níjọ́ kìámọ̀ yóò ṣòfò ni ní ti ń jẹ́ dàyúùfù nu dàyúùfù ọkùnrin tó wáyé pé yóò wò pé hmm, lọ nígbà bá tó dé náà ni fáìdé sàlámẹ́lẹ́kùn sàlámẹ́lẹ́kùn náà ni ọlọ́ọ̀kan lọ jálù ṣọ́ọ̀bù rẹ̀ rí ọkàn wo pé bó lọ́lọ́run mo wà ní ọ̀nà ògùnpá kó sì tírèsì ẹ̀ lọ. kò kàn gbé mọ́tò jọ́ kan kí àwọn òrò wípé òun lọ gbági kó sì gbé mọ́tò kan tó gbọ́n máa tẹ̀lé gbogbo tí wọ́n pè fún pé ọ̀dọ̀ para rẹ ni ọ̀sọ́bì ọ̀dọ̀ para rẹ ni ó lè para rẹ kankan súnà ló ń sèwò wàlọ́ ìṣúra rẹ bì ní wàlọ́ ìṣúra rẹ bì ní torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣàìtọ́ọ̀nì dúró ti àwọn obìnrin débi pé ọ̀dọ̀ wọn ní máa yára rí ìgbà wọlé lẹ́ẹ̀fìrí tóbìnrin ọmọ sọ pé kò sí problem tó ti fẹ́ yàwó kejì ni èmi náà wà nẹsẹ̀ ẹ̀ta ẹgbọ́n kò ló ti jọra wọn kí ló fi jọra wọn tó fẹ́ yàwó kejì ìwọ náà wà máa yàlè kí ló fi jọra wọn oríire ń bẹ́ẹ̀ bì kan orí burúkú ayé ayé kan ní orí ibú tó yẹ pé tọ́lọ́ bá fẹ́ fún obìnrin lóríire kìí ṣe pé àlìjáná nìkan ni ó ti ṣẹ̀ṣẹ̀ fún àtayé ni ó ti fún lóríire lára àwọn ọmọ rẹ̀ tọ́lọ́ bá fẹ́ fún obìnrin lórí ibú kìí ṣe pé ọ̀run nìkan ni ó ṣẹ̀ṣẹ̀ fún níná yóò fún lórí ibú lára àwọn ọmọ rẹ̀ ní bí ẹ̀ka àwọn òní ríṣẹ́ bí èlù kò ní yọ bí ẹ̀ta kò ní jó bí ẹ̀pọ́ kò ní wú bí ẹ̀pá kò ní tó ra wọn kí wàá ní wàhálà kí ni wàhálà wọ́n ní kí ní dùn inú ilé yìí adébí ibrahim ni a ah, tọ ìdí wa ọmọ ni wá ní pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀ bímọ ìyàwó lẹ́yìn kọ́tìn ìyàwó sáràtà wà ní ẹ̀rí pé ah, àwọn èèyàn ni ò lè ṣe wá ní ah, àtàjà bíi a ń sọ pé nǹkan tó rò pé ò lè ṣeéṣe ó ṣeéṣe àwa dá akọ pé ẹni tí ó jì ó ṣeéṣe lọ́ba tó jẹ́ pé kò sí nǹkan kan tí ò lè ṣeéṣe fún un lójú ẹsẹ̀ ara rẹ̀ padà ẹ̀kọ́ mi ni wípé gbogbo ìgbà tí ẹ̀ka bá ṣẹlẹ̀ sí wa tó bá jẹ́ pé ń sáré lọ bí ímánì wa tó fẹ́ fa ímánì wa lẹ̀ gẹ́gẹ́ bí èèyàn tó o bá ti lè rẹ́ni pè ọ́ padà tó yẹ pé ímánì ló fi pè ọ́ padà tètè padà kò sí ẹni náà tó wípé nǹkan ò ní fẹ́ lọ fara gbá ìmánì rẹ̀ torí èèyàn ni a ẹ̀rí rẹ̀ ń bẹ lọ́nà méjì nínú ẹnìkan tí ràkúnmí rẹ̀ sọnù tó ti rò pé ò lè rí mọ́ tó wá padà rí tí wá ń jó tó wá ń sọ pé ọlọ́run ọba ìwọ lẹ́rú mi èmi lọ̀gá rẹ̀ ànábì lọ́rọ̀ tó sọ ẹnu lásán ló fi sọ ìdùnnú àdòjù olójó sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ jáde ọlọ́run ò ní wo bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tí nǹkan bá ṣẹlẹ̀ téèyàn bá sọ̀rọ̀ kó lè jáde tó bá ti wá jẹ́ pé wọ́n wá fi ìmánì pé padà kọ́ gbọ́dọ̀ wá sọ pé rárá owó tó insist insist gẹ́gẹ́ lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ máa count lànàbí fi sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́ pé nǹkan kan wá látọ̀dọ̀ rẹ̀ tí wọ́n wá sọ̀rọ̀ fún tó bá sọ pé ẹ ẹ jẹ́ wọ́n làmì wọ́n sàmì àwọn màláíkà lọ àwọn amọ̀bó sì ṣẹlẹ̀ àdúrà yìí ṣe wàràwàrà wọ́n ń bàbọ̀ wọ́n padà di pé ìlú yìí kò gbà wá pẹ̀lú ẹ̀sìn tá à ń sìn ìwọ ìyàwó mi já máa lọ ìyàwó ń lọ pẹ̀lú ọkọ rẹ̀. ọba àlú ń gbẹ́sẹ̀ gbogbo obìnrin tó ti rẹwà àwọn kan wá máa sọ fún ibrahim di ìyàwó rẹ nú àpò ẹ má dá wọn lóhùn ẹ tó di ìyàwó àpò fẹ́ pa ni nínú tọ́lọ̀ ń sì máa tó yẹ láwọn anabi ọlọ́run ní líla ẹ̀mí kìí ṣe pípa ẹ̀mí èyí ó ṣe di àpò àwọn ló di là wọ́n jọ ń tí ẹ bá rẹ̀ ní sọ fún pé ọ̀nà ibi ẹ lọ owó ń dáná bẹ́ẹ̀ má lọ ọbẹ̀ àdúrà rẹ ti gbà kọ́ padà kọ́ má lọ ọ̀nà ọbẹ̀ tó bá jẹ́ pé kò sí ọ̀nà míì tó fẹ́ gbà jọ̀nà náà lọ kọ́ gbàbẹ̀ jàmbá yẹn ò ní ṣe àdàbí Ibrahim ti bẹ́ẹ̀ lọ jáde ńlẹ̀ wọ́n jáde wọ́n dé bodè wọ́n gbá ìyàwó rẹ̀ mú ta lélẹ́yìí Ibrahim ó ní ukhti ọmọ ìyá mi nínú ẹ̀sìn sí rẹ̀ mùsùlùmí ò fẹ́ ọmọ ìyá rẹ̀ bàtà àfa wa padà ńlá wọn ṣe rí àwọn èèyàn míì wọ́n máa rò pé torí àìmọ̀ kan àwọn tẹ́sí máa sábà ṣe àwọn sufi àtàwọn mustachirikun àwọn orientalist àtàwọn àwọn tí ẹ̀sìn ọ̀bá yé wọ́n wá tẹ́ bá ti gbọ́ ìdájọ́ kanú ẹ̀sìn wọ́n wá wò pé ah, ayọ̀ ayọ̀ fẹ́ sọ pé islam ọ̀dà pẹ̀lú eléyìí o wọ́n wá fẹ́ pẹ́ ah, ọlọ́wọ́ bá tàbí ọ sọ̀rọ̀ ẹ wà tẹ̀sẹ̀ fẹ́ pẹ́ no anabi ibrahim sọ pé wọ́n ní ta lè ó ní ọmọ ìyá mi lóbìnrin meanwhile inú ẹ̀sìn sì ni mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ ọmọ ìyá rẹ̀ lóbìnrin kódà tíyàwó èèyàn bá jọ ìyá èèyàn mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé ìdìbòfin láìkì ọmọ ẹ̀ ọjọ́ mọ́mì mi tó o bá ti lè wí bẹ́ẹ̀ ọba àwọn ẹ̀sìsì kó tó lè gorí ẹ̀ tàbí kó o má fẹ́ mọ́ ziharu nu so ìlú fi jẹ́ pé kò sí bí àyàwó rẹ̀ ṣe dá sí ọ tó mọ̀ pé níyà rẹ̀ ṣe ti rọrọ báyìí ọlọ́run wa sọ pé bẹ́ẹ̀ ṣe wàá rò fáwọn nǹkan yẹn kéré tóun ó tóbi lọ́dọ̀ mi ní ìfẹ́. so ìrẹsì àbáfẹ́ ṣègbéyàwó tẹ́sán pé ẹ wò ó ó ti dánmọ́ wa kàn dánmọ́ yìí o ọ̀dà náà yín ni. so adébí Ibrahim kèé tó mì pẹ̀lú pé tálélẹ̀ yìí tó ní ọmọ ìyá mi lóbìn kèé sọmọ ìyá bíbí ọmọ ìyá ẹ̀sìn ni torí pé gbogbo ayé ń jọ́nà anábì ibrahim nìkan ni mùsùlùmí obìnrin ló tún sọpọ́ọ̀tì ẹ̀ tọ́jà nìkejì ọmọ ìyá bíbí kọ́lá anábì ibrahim sọ ọmọ ìyá ẹ̀sìn ni sọ. wọ́n mú wọ́n ṣe ogun tẹ́fẹ́ ṣe fún atimọ́gbò yẹn ọba yìí wọ́n padà rí pé èèyàn gidi lóbìnrin yìí torí títẹ̀ láti ọkọ èèyàn gidi lóbìnrin yìí ọlọ́run fi ti ń sẹlẹ̀ tó bá yá pọ́lọ́run fẹ́ ní ká máa sọ àwọn ìyàwó wa ni ìtí lọ ṣẹlẹ̀ nínú yàrá pẹ̀lú ọba àti ìyàwó àdébí Ibrahim ọlọ́run ọba ò sọ pé táwọn mẹ̀lẹ́kà ọ̀ká Ibrahim ń bẹ ní gbàgede láàfin ọba múyàwó rẹ̀ wọ yàrá lọ yàrá tó jìnà tó jìnà tó jìnà tí ìgànnẹ́wà tí ìgànnẹ́wà tí ìgànnẹ́wà ọlọ́run á ní mi ìṣùfẹ́kọ́sọ aláìjẹ amọ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ torí pé ẹ̀mí ò léegun èmi ọlọ́wọ́ bá ti fi àṣẹ sí kí ọkọ máa mọ bí ìrìnyàwó rẹ̀ ṣe ń wà ẹ̀yin mẹ̀láìkà gbogbo tó lè mẹ́rẹ̀ bí Ibrahim lójú tí òfin ni mẹ́tí yàrá ẹ̀ ká gàgà ń láì wọlé. Ibrahim sì ń rí i pé ọkùnrin yẹn fẹ́ borí ìyàwó òun báyìí ọwọ́ rẹ̀ báyìí àwọn tẹ́jọ́ wà láàfin wò pé ọ̀dẹ̀ wọ́n ń lo ìyàwó rẹ̀ lọ ńrẹ́rì ibi kan náà wọ́n wà ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí a rí jẹ̀mọ́ àṣẹ ọlọ́run ló wọ́n jọ wà bí kan náà wọ́n ti rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ wà láàṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ní ẹ̀mẹ́ta lọkùnrin wa wò pé eléyìí èso èèyàn àlìjẹ̀nu ni yìí sì ta lọ rẹ̀ jẹ̀mọ́ torí títẹ̀ láṣẹ ọkọ wọ́n ta sáràtà lọ rẹ̀ da máa mọ́ ma yìí lọ má dà fọṣọ má má dà dáná má rẹ ìyẹn mo bá sọ fún yín ó kọ sísọ ìtumọ̀ máa dìtà ní okọ̀ ńgbà mí irú ẹni tó jẹ́ okọ̀ máa dìtà ní ká sọ okọ̀ ńgbà mí ní Islam àwọn okọ̀ kan bẹ kí ni ìtumọ̀ rẹ kò nítumọ̀ èèyàn tó jẹ́ ló nítumọ̀ láfi ní ọya máa èèyàn kan ò lè bímọ ní ìsìnkú ni ó kọ ọmọ ìsàmì iná ha fìrà àwọn nà pé ó kọ ọmọ ìyọ́mọ jẹ́ farao bàbá bá lẹ̀sẹ̀ gbọ́ rí tàbí ó kọ ọmọ ìyọ́mọ jẹ́ abúlábì à bí gbogbo èèyàn ọmọ nǹkan kan ọmọ ti jẹ́ abúlábì àwọn ọlọ́mọ sọ̀rọ̀ wọn abúlábì wọ́n fún ànábì wọ́n fún sáràtà ní ọmọ kọ́ máa jẹ́ ẹrú rẹ̀ máa mú lọ ọmọ yẹn sọmọ lásán Ibrahim ọdàbọ wọ́n jọ ń lọ wọ́n débi tí wọ́n ń lọ ẹ wo nǹkan ìyá yìí lọ sọ fún ọkọ rẹ̀ pé ọmọbìnrin yìí ọmọ kékeré ọmọge ni yóò jẹ́ pé ọmọ wà lára ilé nígbà tí ò sí lára tèmi yìí ọya ìwọ ọkọ mi mo yọ̀ǹda fẹ́ ẹrú tó bá ìjẹ̀rú èèyàn tó lówó rẹ̀ bá sọ pé nǹkan báyìí lòun fẹ́ fi ṣe ó ti di àlàálì mo yọ̀ǹda fẹ́ à àlẹ́ bá ìfẹ́ hàn èmi mo yọ̀ǹda ẹ fẹ́ anabi ibrahim fẹ́ ọfẹ́ ọwọlétọ̀ oyún dé ẹ̀kọ́ kan nu ọwọ́ àǹkankan débì kan ọwọ́ rẹ̀ ọ̀bá ọwọ́ arẹ́ lòmíì tọwọ́ tiẹ̀ fẹ́ bá wá ní kàkà tọwọ́ rẹ̀ ọba ti bá nítọwọ́ tiẹ̀ ò bá tọwọ́ ẹlòmíì ọwọ́ àbá ọ̀yà ní gbà ó yẹ ṣe mùsùlùmí gidi ọkọjá bì kan ìkankan gun ọ lẹ́sẹ̀ yé ọwọ́ á sì rí ọwọ́ àwòkọ à ah, gbogbo wa ni oògùn kárí bàbá ara da sọ fẹ́rẹ́fẹ́rẹ́ bò ó yẹ ṣe mùsùlùmí gidi n bàbá agbó ẹlòmíì lẹ́sẹ̀ wa ni <laughs> eh, ó ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà n kò ṣe bẹ́ẹ̀ fún ọ náà kí ló ti wò mú kú o tó o bá jẹ́ mùsùlùmí olóríire ọ̀fẹ́ ṣùgbọ́n ọ̀fẹ́ tán jàmbá ẹ̀ máa gbọ́ yín dáadáa obìnrin lè bínú obìnrin lè jowú ìjà ni ò gbọdọ̀ jà torí pé títí títí tẹ bá rí ibi tí bá dá báyìí tó bá yẹ kóbìnrin wà ńbẹ̀ dídá abẹ kò ní sẹ́yìn wọn ibi tí bá ń bàjẹ́ tóbìnrin bá ti wà ńbẹ̀ bíbàjẹ́ rẹ̀ kò ní sẹ́yìn wọn àwọn náà ni orí bẹ́ẹ̀ ọmọ ti oyún ti dúró sí lára tọ̀ obìnrin lọ́tà obìnrin pé òwúlẹ̀ lórogún pé ọkọ rẹ fẹ́ àwòlé ọ ó lórogún ìyá kan ibi àtàwọn kẹjọ lọ mọ́kà wà láìsàlá ọkùnrin yẹn amẹ́ríkà ló ti wá ó sì mú ya rẹ̀ ó mú ìyàwó rẹ̀ mú lábẹ́ ẹ̀rí kan wà láìyá àtìyàwó sì ń sorogún mo fi ọlọ́wọ́ bá búra ìyá tẹ́ ń kẹ̀kẹ́ tì mo fi ọlọ́wọ́ búra mi ní bó òrorogún ọkọ òrorogún òwò wàhálà wo ti pọ̀ jù bí ẹ dájọ wọn sòrogún bí ẹ ń sẹgbẹ́ wọn sòrogún bí wọ́n jọ gba sọ́ọ̀bù pọ̀ láì mọ ibìkan bí ń tajà jọ bí ní ìsìn wọn táàgì ebi gúúsì ebi fàṣásì ní kinní kan bí báàgì wọn bá jọra wọn o wọn yàtọ̀ síra wọn o Dubai o ayé tẹ wà nù kí ni wàhálà kí ni wàhálà kọkùnrin ọkẹ gbàsọ sọnù ju à ọlálẹ ọmọ ọkùnrin ò ní wo tẹkisọ bí ẹ bá sọ fún ranu àwọn dèdèrè tí a máa lọ sí ènìyàn tẹ́lẹ̀ bá ti rọ́pì tí lọ sí ènìyàn ti mọ̀ pé ọyọ wọn lọ yọ ọpọlọ ilé ìwò kí lọ wá dọrùn ẹ ọrùn ìyàwó rẹ lọ yẹ kí sẹni wà orogún bẹ̀rẹ̀. ìyá akpari pe i pé ah, intawata rí ìmọ̀ ní lára ọmọ yìí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀mí ò change ìyàtọ̀ náà wò pé ah, àwọn èèyàn ṣẹrú máa torí pé tí inú ilé fi nítumọ̀ ọ̀dọ̀ mi o ẹrú ọ̀wá mara ẹ̀ lẹ́rú mọ́ kó tó fẹ́ ẹrú ni o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fẹ́ yàwó kejì fẹ́ yàwó ẹjọ́ rí yóò pé torí pé ìkejì ìkẹta nkè fẹ́ bàtà kọ̀kọ́ bí tàkọ́kọ́ èsè fẹ́ kí wọ́n wọlé tẹ́ bá ní ta ló jàre nu wọn díẹ̀ tàkọ́kọ́ jàre láti pé kí mi ọmọ wọlé wọ́n jàre díẹ̀ ìwọ lọ́wọ́ àdúró tán yáyá lọ́kùnrin ó jẹ́ ẹ̀sẹ̀ fẹ́ ọmọ pé ìyìn sọ pé ìtọ́ wà lẹ́sùn ni o ṣùgbọ́n ìwọ náà ní sọ̀tọ́kùsọ

kọ́ ọmọ fúnra lápàtẹ́ńsàn gbogbo jẹ́ bá rí wọ́n máa ṣe wàhálà tiẹ̀ ni ọkùnrin èjì ọmọ obìnrin ló nídìí ọmọ jẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ múra sísẹ́ rẹ múra sádùá pé yóò dà fún ọtọ́ ni bọ́bá bá mú wá sàlámù aláíkùm àní dàgbà wọ ọmọ àní wojú ọmọ tọ́mọ bá mú wá báyìí yóò bà púpọ̀ lẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe wá ọkùnrin èjì ìfọwọ́ sakọ wàláì àwọn náà ni ọmọ yìí mẹ̀tẹ́ lánàá ó sì mọ̀ pé ọmọ rẹ̀ kọ́ o wá kí mọ́mì rẹ̀ ó mọ̀ pé mọ́mì rẹ̀ kọ́ o torí pé ọmọ yẹn dà ìyàwó àmọ́ ẹ̀sọ́ ọmọ rẹ̀ pé ah, abdulhakeem wá kí mọ́mì rẹ̀ o ó mọ̀ pé mọ́mì rẹ̀ kọ́ o obìnrin ní àbòsí pípọ̀ wàhálà dé o ah, ìyàwó a sọ pé nínú ilé yìí èmi àtọmọbìnrin yóò níjọ gbé ẹ máa wò ó tọ anabi ibrahim ní síkè náà ìmú kò fún ọ anabi ọlọ́run ìmú kò fún ọ ó sì mú kú ò ìyá dáwà àṣẹ òwú wa ṣe ń sọ yìí àṣẹ gbígbàdúrà náà ti dọ́dọ̀ ìyá èèyàn mọ kí ló fi jẹ́ pé ẹ mọ̀ mọ̀ ẹ jàjàbíjú ó lè jẹ́ pé ntòǹtorí rẹ fa wàhálà ọlọ́run ti ṣe tán tòsí lọ́dọ̀ rẹ báyìí àmọ́ wọ́n mú ìyá yìí jáde ṣùgbọ́n torí pé ìyá yẹn sáràtà yẹn ó ń bínú ni kìí ṣe pé ń jà ìbínú yàtọ̀ sí jà téèyàn bá ń jà yóò mọ̀ wù bí kí n tọ́da ó bàjẹ́ ó bínú tó nọ́mà so wọ́n mú kú ò jẹ̀mọ́ ẹ wò ìyá ń ṣe dáadáa sọ́kọ rẹ̀ àdẹ́bìbẹ́ mú ìyá tọ̀hún tó lóyún wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n dójú ọ̀nà yẹ́gà ọmọdé ọmọdé wọ́n dé mẹ́kà wọ́n láti sí mẹ́kà báyìí kò sí nǹkan kan mẹ́kà ju àpáta nìkan lọ kò séèyàn kò sóúnjẹ kò sómi kò sí nǹkan kan jẹ̀mọ́ wọ́n wá wà mẹ́wọ́n ní dúró àṣẹ́dẹ́pẹ́ kọ́ wà ń bì ẹ̀kọ́ mi nù gbogbo ìyàwó téèyàn bá fẹ́ fẹ́ tó bá wá ń wo pé ìyàtọ̀ ń bóyá ìlànà kọ́ lè rà fún ẹni ẹ wá fẹ́ ra pìrìmìrà fẹ́mi ibo ló fi ìyálé sí ibo ló mú ìyàwó lọ yìí ìyálé bẹ́ẹ̀ bí tí gbogbo nǹkan tí ẹni ìdí wà ó mú ìyàwó lọ ibi tó yẹ pé gbogbo tí ẹni ìdí kò sí mbẹ̀ ọwọ́ á dá dúró dúró síbi ọwọ́ á ní ibi ìlànà gbé ìwà sọmọ rẹ anabi ibrahim wá ṣe kankan ọwọ ni wọlọwù ọwọ ni rọbì ìdí wọn sọ fún ilẹ ni rọbì ìwọ ọlọ́wù ìní àsìkáǹtù àwọn ìyàwó mi àtọmọ mi àtàrọmọdọmọdọmọdọmọdọmọ torí pé anabi ibrahim ti rí pé multiplication ti bẹ̀rẹ̀ nígbà ọmọ ti dé òun àrọmọdọmọ ó tún dé. anabi ibrahim Kọwa wá lo myopic reasoning kò ro tòní nìkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá máa ó ti wá ṣàdúrà ọ̀làálẹ̀ ó ní àwọn ọmọ mi àtàwọn àtìyàwó mi ọlọ́run mo fi wọ́n sí ibi láàyè tó jẹ́ yí pé tó bá jẹ́ yí pé bẹ́ẹ̀ dà máa ń ronú ọlọ́run máa ṣiṣẹ́ kọ̀ yẹ sọ pé kéèyàn ọkọ náà mọ àwọn ọkùnrin máa ń mọ̀ pé obìnrin bá mi ní kíní a máa mọ̀ ṣùgbọ́n problem tẹ́ ẹ̀ máa ń ní ni pé ìrègùn tẹ́ ẹ̀ máa tún sun àrùn asọ̀rọ̀ pé méjì ń dá àmọ́ fẹ́ àti kí tó wá ní asọ̀rọ̀ adi mẹ́wàá fẹ́ á lóun níyàwó mi àti kí tó ní ó ní bí mo ṣe bá ọ dá padà sí bó ṣe bá ó ní bó ṣe bá ń pìtàn fọkọ ó ní bó ṣe bá nígbà ó ní bó ṣe bá kí ni kíyà rẹ̀ wá ṣe ó ní bó ṣe bá ọba pààyàn sówó kọ́ ẹ ọ ní ọwọ́ àṣàdúrà nǹkan ó ní wọn lọ́wọ́ bí wádìí láàyè kan géèrè zì zárì ẹ̀ tó yẹ pé kò sí tó lè wù ń bẹ̀ ó ní wọn lọ́wọ́ ṣùgbọ́n tí mo torí rẹ̀ mú ọ wá bí torí kẹ́sìn rẹ̀ ó lè bá a dúró ní ọlọ́wọ́ wọn la pé kèé ṣe pé nǹkan kan mò ń lé ju ìwọ ọlọ́wọ́ ọba lọ fájì àlè àfọ ìdàtàn ìwọ náà sọlọ́ọ̀dẹ́ntọ́ pàṣẹ fún tí ó ọ fààyè bẹ́ẹ̀ lẹ̀ wàhálà ọlọ́run fààyè bẹ́lẹ̀ pé ìwọ kún mi wọ́n lọ ní ìwọ wà pẹ̀lú mi tó ti wà pẹ̀lú mi ọ máa sọ nǹkan èmi ní máa sáyìn rẹ̀ ó ní wọ́n lọ fayal afidatan minna nurse tàwí ilé yìí ọlọ́run gbogbo bí tí èèyàn bá máa ti gbé láyé jẹ́ wọ́n máa jẹ̀rán bí. wàláì bá nàbí ṣe wí tọ́ báyìí ó ní wàrzuqihum minna samarat ìwọ ọlọ́run kò sí tọ́kàn mi pa pé ilẹ̀ bí ò lè wu èso mo fẹ́ wọ́n máa jèso ń bí n sọ pé bá ń wù dandan ni kí ọkọ fẹ́ fún yẹn léso kọ́ ẹsẹ̀ wù ni sábà ń fún léso ẹwu ẹwu ẹ̀kọ́ tẹ̀ fi máa ṣàdúrà má máa wo kọ̀díṣẹ̀ tó wà sọ̀rọ̀ mọ́ bọ́lá ń ṣe tó ní ọmọ wò táwọn ibi Ibrahim bá fẹ́ lọ wo bí ilẹ̀ mọ́kàṣẹ́ níjọ́ náà kò ní sọ̀rọ̀ èso náà ó kò lè sọ̀rọ̀ àgbà wù ń bẹ̀ yẹn ìbáwọn jẹ́ ti lọ́kọ̀ ń bí èso yìí kẹ́kẹ́ léwu ń bẹ̀ ju làbídùn lọ èso mẹ́ka nìkan tí ẹ bá gbé fúláwà lásán ráì owó tí wọ́n nà sí kó tó lè wù fún irrigation níbi tí wọ́n ti lọ channel omi wá tí wọ́n máa wọ́ta tí wọ́n máa wọ́ta rẹ̀ kó tó di pé yóò lè wù sẹ́bẹ̀ wọ́n ti máa gbé nǹkan adébíbọ̀ ẹ̀bọ̀ adé ọlọ́run èmi ọ̀mọ́ ṣe fẹ́ ṣe ṣùgbọ́n bí gbogbo ìrántí Jésù mo fẹ́ máa jẹ́. kò sọ pé ọlọ́run bá wọn wù èso ìwọ náà bàbá sọ pé ọlọ́run dákun ẹ̀gbọ́n mi tó wà lamẹ́ríkà yìí yọ wá lọ ọ̀n tara rẹ nu bí èsì máa bẹ̀ lọ́n kọ́ òun ìwọ sátọ̀ kọ́ lọ mo fẹ́ràn lọ́wọ́ àmọ́ ibi tí ó gbé lọ́wọ́ gbà. Ibrahim wí bẹ́ẹ̀ ókè ẹ tún máa wá wò ó ọlọ́run ni hajj bilhaj pé káwọn èèyàn ọmọ travel wá ọlọ́ni yàtú kàrìjálà wà àlàkùnlé dọ́mìrìn yàtí nàmí kùnlé fàjìn amik ọlọ́ni àwọn èèyàn ọmọ wa rìjálà wọn ọmọ rinṣẹ̀ wá wà àlàkùnlé dọ́mìrìn gbogbo téèyàn máa bùn láyé gbogbo téèyàn bá torí rẹ̀ pé mo fẹ́ lọ ibìkan láyé màá fi síbí yàtí nàbí kúlì fájìn amík ibìkan tẹ ò ní jìnnà àti kó jẹ́ pé wọ́n máa jẹ̀rẹ̀ fáwọn fẹ́ wá ọkọ ti parí ọ̀rọ̀ tán láàrin wa tọ́ lọ́hùn ìyàwó ọmọ tí ì ṣẹlẹ̀ o. àdébí ibrahim wa ni ajára ìwà àti Ismail ọmọ rẹ ẹ mọ wà ń bẹ̀ mọ́ ń lọ. sẹ́rí ẹ̀yìn tí àdébí ibrahim yí padà báyìí tọkọ yìí sí ọ tó ní mò ń lọ tó ń lọ báyìí ìyàwó sáré tẹ̀lé pé ìlà mọ́ńtàǹkìlù náà ta ló fi á tì ẹ máa wo nǹkan o bó ṣe jẹ́ pé kò sí ọkùnrin náà láyé ẹ̀yin obìnrin ẹ lọ gbọ́ yé dáadáa ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ìyá ẹ máa sọ fún àwọn ọmọ yín tẹ́ fẹ́ lọ ilé ọkọ tẹ́ ẹ bá fẹ́ ṣe wàhálà ṣèdànù wípé jẹ́ ń sọ bí ọkùnrin ṣe máa ronú fún ọ tọ́ ọ bá sọ nǹkan kan pé kò sínú ilé mọ́ tọkùnrin bá jẹ́ olóríire wà láì bó ṣe sọ fún un bí ó ṣe tí ì fèsì un ó ti bẹ̀rẹ̀ sí ro orí bí nǹkan yẹn ó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n kò wá dá wàhálà sí lọ́rùn pé bẹ́ẹ̀ ó ṣe máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi hàn gbólágidi nu ọkọ̀ tí ó gbólágidi ó ti ń ronú bó ń sọ pé gáàsì ti tẹ̀ yẹn ó ti ń sáré èrò yọ ya ni o yọ lọ gba gáàsì àwìn ni o ibi títí rò lọ́lọ́ tó ti kó wàhálà bá wọn kọ́ ọ ni ṣé wọn kọ́ ọ ní pé ọkùnrin kì í sọ̀rọ̀ púpọ̀ ọkùnrin máa ronú púpọ̀ ni nínú ọkùnrin sọ̀rọ̀ púpọ̀ gbogbo tá a rí látàárọ̀ ṣé ò lésì ni ó ti ń fèsì inú ó ti ń wá solúsẹ̀ solúsẹ̀ fa ìdá lọkùnrin gbọ́dọ̀ jẹ́ kí ẹ bá bí ire kìí ṣaláròyé dámọ̀ràn ìmọ̀ràn òsì ìmọ̀ràn tí ò ní kankan oríire kankan tí ó yọ jáde obìnrin tí ò ní bọ́ dámọ̀ràn lọ bí pé kínní àfi tí ó sá pé tí ó sá pé tí ó sá pé ọlọ́run ó sì dáwọ́ bẹ́ẹ̀ adébí ibrahim ti parí ọ̀rọ̀ láàrin wọn àtọ́lọ́ ọwọ́ akọ́yìn síbi ìyàwó rẹ̀ àtọ́mọ rẹ̀ wà ọwọ́ ń lọ tà alákọ̀tì alẹ́ yìí ìyàwó wa sọ mú ilé mẹ́tàkìlù rẹ̀ tá ló fi á eyin ju ẹ̀yìn ìwọ náà máa wọ ẹ̀yìn mọ́ bá gidi ọwọ́ mú ọwọ́ ìyàwó rẹ̀ báyìí native tìf mú báyìí ó mú kóńbi ni mo fi ń ti ọba kan tọ́jẹ́ yí pé gbogbo bá fi ẹ má wọ ìyàwó gidi ah ìyàwó gidi ni ọba tó ọmọ ròyìn rẹ̀ fún mi o so yóò máa gbóúnjẹ wá fún wa mo ti gbà ọ dàbọ̀ tọ́ba sẹ̀yìn ni orí burúkú orí rẹ ṣé bọ́dọ̀ ìyálé mi lọ ń padà sí ẹjọ́ máa jẹ orí mi ọ̀dà fún yín orí wo ló ń gẹ ọ̀rọ̀ yẹ kì í sọ̀rọ̀ gidi kẹ̀kẹ́ ìyàwó ìyàwó mi ọmọ ṣépè fún ọkọ àti ìyálé pé ẹgbẹ́jẹ̀jẹ̀ orí mi ọ̀dà fún ìyálé mi náà máa ń tẹ́sí ọ̀sán ìyàwó tó gbé lójú lórí mi ọ̀dà fún yín o lórí kẹ̀kẹ́ tí ọ̀dà gbogbo àwọn nǹkan yẹn kò nítumọ̀ kẹ̀kẹ́ ìfàyàlùwàyà yóò dájọ́ ẹjọ́ ẹjọ́ wo ni ìfàyàlùwàyà lè dáná kí ni ti ìfàyàlùwàyà lú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò jọra wọn anabi Ibrahim ó fi àwọn àtọmọ rẹ̀ lẹ o ṣùgbọ́n jẹ̀mọ́ kò sí ọkùnrin náà tí inú ilé rẹ̀ ò bá dùn tínú rẹ̀ ó dùn ó wá lọ pẹ̀lú àdúrà ọlọ́run mo ti fi ọ́lẹ̀ o mò ń ti ń lọ o báńkì èsì wọn o jàmá orí ìyẹn ni wọ́n wà lànàbí Ismail ọmọ kékeré lògbẹ́ ti ń gbẹ́ níbi tí ò ti sómi níyà rẹ̀ wá ń sáré kí ha bó ni láti wá tẹ̀rí nǹkan fi sọmọ ẹ̀ lẹ́nu ó ní sàfà mẹ́rìwá tá à ń sáwọn ìyá ń sáré kí ó ń lọ báyìí ó ń lọ ó ń bọ̀ bọ́ọ̀ láti wá rí ó ń lọ ó ń bọ̀ làdébí sàrínù ń sunkún tí àwọn ọmọ eke tọ́mọ eke bá ń sunkún yọ̀bọ̀ fẹsẹ̀ jẹlẹ̀ ní fìgìgísẹ̀ jẹlẹ̀ ní fìgìgísẹ̀ jẹlẹ̀ ọ̀gẹ́gẹ́ bí ní fìgìgísẹ̀ jẹlẹ̀ olómi zẹ́mzẹ́m ti jáde omi àgbẹ̀gbẹ̀ òtí ọ̀gbẹ̀ tí ọ̀fẹ́ dì sí kò lè tán láéláé kò sí torí òfìsè kò lè tán ní wọ́n fi ìyá wa lọ ìyá bọ̀ ó là fi sọ pé gbogbo ẹni tó bá fẹ́ lọ mọ́kà wà láì mọ́kà tí mo lọ yìí ó jẹ́ mọ̀ pé àwọn èèyàn ń fowó ọ̀pọ̀lọpọ̀ alálàájì sòkò tí aláwọn mú ọ lọ mọ́kà wà láwọn òjò wọn rí sáájì sí wà láwọn sì bí wọn torí pé àwọn ẹni ẹlẹ́ni ẹlòmíì ọ̀dájọ́ ni ẹlòmíì wówó ni ẹlòmíì tàǹkan ni lọ́wọ́ kó fún yín wà láyà rí àwọn alálàájì bàbá rẹ̀ ń òjò wọn sun mú zàlífà wà láago mẹ́wàá wọn kọ́ kó mùsàlìfà nígbà tá a kó lára fà kálukú ọjọ́ yà àtọ́bí tí wọ́n sanwó mọ́kà rẹ̀ sí alhamdulilayi wàlọ́ọ̀hì àwọn náà ti bẹ̀rẹ̀ sí kó yẹ lọ mọ́kà báyìí insha allah alamana ajá ni umra ni a pè a ti parí iṣẹ́ mọ́kà ká tó dé àwọn yẹn ti ń sọ fún mi ti pẹ́ àdìkúlà ẹ máa kó yẹ lọ mọ́kà kankan ṣe fẹ́ tó lé nà ó àwọn náà sọ ní tó lé fúnra wọn kí ni problem tó wà mẹ́ problem tí wọ́n ní mẹ́ta ni àwọn tó ń kó yẹ lọ mọ́kà tí wọ́n máa ń fèlì yẹn problem àkọ́kọ́ ni pé ojú kòkòrò problem ẹlẹ́ẹ̀kejì òun ni kíkọjá àyè problem ẹlẹ́ẹ̀kẹta òun láì nímọ̀ nípa ẹ̀ ẹbí Saheed Òṣùpá kó àwọn èèyàn tàwa fún mọ́kà ẹbí ti ya wèrè Saheed Òṣùpá wa mú ọ̀tà wá fún tètè rè ọ́ fẹ́ tẹ̀lé sáà ṣé wọ́n ní ọlọ́sẹ̀ fàájì mọ́kà ni. jọba wa àti wá parí ẹ̀ka tó dé gbogbo ọ́fíìsì sí wọn mọ́kànlá ti wọ̀ ẹ direct ọ̀fẹ́ mọ díìlì pẹ̀lú yín ọ̀fẹ́ mọ kó àwọn èèyàn wá ó ṣe wá àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe yín wò ṣe mọ́ ọ̀nà méjì lèyàn má gbà ṣe yín tó bá fẹ́ lálùbáríkà eyín kan mú orí ibú lọ eyín mọ́kà eyín kan mú orí e lọ etí a máa ṣe orí ibú lóko lọ eyín tó mú orí e lọ tẹ́ bá fẹ́ ṣe eyín mọ́kà sísù tọ́ba ti lè gbà kẹsẹ̀ àì kó kì í sísù bọ̀ kó gbẹ̀rì rì fàyọ bẹ́ẹ̀ ṣe yọ pòkì kó mú eyín sílíbà tẹ́lẹ̀ fi kó fi kó àmọ̀ gbàmọ́ eyín ọlọ́run níbi ṣùgbọ́n tọ́ba yẹ pé onírọ̀rùn gbogbo gbogbo ẹ̀ tọ́ba ṣe kọ́ lọ yọ gbogbo ẹ̀ tọ́ba ṣe kọ́ lọ yọ gbogbo ẹ̀ tọ́ba ṣe kọ́ lọ yọ kí ló ṣe jọra wọn náà wàhálà mẹ́ka pọ̀ ju gbogbo ìranú yẹn lọ gan ọlọ́dà kò sànù wa omi yẹn ti ń jáde lẹ́sẹ̀ ọmọ yẹn òun ni ìyá padà dé nìyá ni a a ah, ah, ó ti ó ti fẹ́ dàgbàrà tí ọmọ gbọmọ lọ ìyá lọ sọ̀rọ̀ fún mi pé zemzem èdè àbàrà ni ní èdè hebrew ni zemzem paramọ́ paramọ́ ẹ̀rí obìnrin àlùbáríkà tó gbọ́ tọkọ ó sì pa omi láṣẹ omi sì gbọ́ àṣẹ́ńbẹ́ lára obìnrin wọn ò rí lónìí yẹ́n fún orí lò torí pé n ti rán ni pé ebi ní sàdúrà ọmọ ní kókó òdèdè rìn ọmọ ní kókó ọkọ ní gbogbo ẹ̀yin ẹ sọ fáwọn ọmọ yìí pé sórí bó ṣe ń lọ gbà rẹ ní kókó ee tọ́lá fẹ́yàwó gbẹ́nu sóun gbà kọ́kọ́ rẹ kókó ọlọ́run dá ọkùnrin ní olóbè kan polygamous lọ́nà dá ọkùnrin yes polygamous lọ́nà dá ọkùnrin ọkùnrin tọ́lá fẹ́yàwó kan ó ṣe zì gbogbo àwọn tó ti parọ́ fún pé ọkàn àwọn fẹ́ wọ́n yàlè torí náà ó wá rí bẹ́ẹ̀ ẹ wá wo tó wá dà lónìí ìlà sọ pé sáyù sàfà àti yẹn níbi iná green yẹn èèyàn sáré tẹ́ ẹ bá rí táwọn èèyàn ń ṣe àwọn èèyàn gbọ́n sẹ́yìn mọ́kà bàbá balẹ̀ wàlọ́ọ̀hì ọlọ́run mẹ́jà sàṣìdànù níbi iná yẹn pé yóò ti kèé ṣeré ẹ padà sí kí ló fà ṣé bóbìnrin ìwà nǹkan wà nǹkan máa sáré ṣé iná mà ní téèyàn bá ti ń bọ̀ báyìí ní sàfà tó ń rìn bọ̀ tó ń sàzìkìrì tó ń dákọ̀ ọlọ́run tó ń rìn bọ̀ tó bá ti débi wọ́n ti sàmì bẹ̀ pé ibi náà ti bẹ̀rẹ̀ sí rọra a, a little bit junk. tó bá ti tó bá ti débi náà green yẹn wàláì wọ́n ti tírèdì àwọn kan wọ́n pọ̀ bàjẹ́ tó bá ti fẹ́ débi náà green yẹn ọmọ kan ọyọ bá tó eré amúdíà eré kọ́ alimẹ́síù bìrìwùdú yìí ni. téèyàn bá débẹ̀ èèyàn change ìrìn yẹn díẹ̀ ìrìn téèyàn rìn èèyàn kàrà change yẹn díẹ̀ sí but kì í ṣeré táwọn ah, àwọn èkó ah, tí bá ti ń bọ̀ ìrìn bá ti ah, ẹ̀mí wọ́n àmọ́ mi bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ọlọ́dà kò jó iye wa ṣàánú wa gbàdúrà wa jẹ́mọ́ ọlọ́run o. gbogbo ẹni tó kù tí ò tí ì lọ ọlọ́run ó ṣe rọrùn fún ilé tí ń bọ̀ yìí ẹ wá jẹ́ ń sọ fún bẹ́ẹ̀ ṣe máa ń ṣàdúà èpè lẹ́lòmíín sẹ́lẹ̀ rẹ̀ tó rọ́pò ń ṣàdúà jimá eléyìí lọ́kàn lọ́dún fourteen forty jimá tó kàn rèé which is pé tóògùn tó sọ fi parí tọ́dún tọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ parí kò jọjọ́ mélòó lọ mọ́ kò tó jọ́ mẹ́jọ lẹ́lọ́mí bá tún wá bọ́ sí ọgụjọ mẹ́jọ ìjọ mẹ́wàá ogúnjọ́ sísìn yóò tún bá sàdá ọlọ́run dákun àràfọ́ ọdún tí ń bọ̀ lè lọ o kìí ṣe next world ló ń tọrọ next world ló ń tọrọ ẹ gbọ́yé gbogbo tó kù tí oṣù tọ́lọ́run gẹ́gẹ́ ìparí báyìí kò jùjọ́ méje mẹ́fà náà àbí fourteen forty one tá a bọ̀ sí bá sì ń kà torí pé ó ní ìdàtà sùúrì ìdàláì sórí gírígórí àárọ̀ january february yàtọ̀ káàkiri àní ọmọ kan o ọlọ́run ọ̀ka ọlọ́ni iná ìtẹ́tọ̀ sùúrì ìndà láàyè ètò ọlọ́wọ́ bá ń kà ìndà lọ́dọ̀ ìndà láàyè lọ́dọ̀ ọlọ́run mú àràmù sáfàrù jùmọ́dé akínní kan rọ̀bíù làwọn rọ̀bíù sáà ní lọ́nkà ọwọ́ akùjọ méje tó so ìpàdé sí àbíjọ mẹ́fà tàbá rẹ ìjọ ìjọ méjì bàbá ṣe ó kújọ méjì péré tó sùn ìparí báyìí kí fọtí fọtí ìparí ọwọ́ àdọ̀tún la bàbá tún di ìjọ mẹ́rin nìsín ọlọ́run dákun àlàfo ọdún tí ń bọ̀ ọlọ́run jẹ́ ojú ẹ̀lẹ́ lọ o ò ní lọ rí fourteen forty one yẹn fourteen forty two ló tún dà wọ́n torí pé ọdún tí ń bọ̀ tó wíwù tí wọ́n kakuléètì pé september lọ wà ìwọ lọ wà ní september ọlọ́run sí september o wàláì so gbogbo àwọn ọkà ìyẹn máa ń lò làkàyè ní ọjọ́ méjì ọjọ́ méjì ló kù báyìí so báwo la ti wá bọ́ ọlọ́dàkùn àràfàtọ́ kẹ̀yì mẹ́pọ̀ tó ti ń bọ̀ mọ́ ọlọ́dàkùn àràfàtọ́ kẹ̀yì ọlọ́dàkùn sí rọrùn fún mi o wàhálà àwa tá a lọ yìí kó ti yá èèyàn sọ ti yá kọ́lọ́ òní ò tí ì yá àwọn èèyàn padà rẹpẹtẹ àwọn èèyàn padà lẹ́kọ̀ọ́ àwọn èèyàn padà gbogbo wọn wọ́n ń táwọn èèyàn padà bí gálè ni torí pé wọ́n ti kọ́ síbi ìlú wọn pé wá tọ́nu látàmí ìlàtà sàìkùlà àìṣàfi ìlú tó ò lè sọ ò lè gbé bẹ̀ ò dẹ̀ lè sọ mọ́kà wọ́n sọ mọ́kà wọ́n tẹ́ dájọ́ fún tó kó fẹ́ntó ni wọ́n sọ mọ́kà so wọ́n ní mọ́wùlẹ̀ wàá gbé bí wọ́n gba gbogbo fún pásítọ̀tù lọ́wọ́ kálukú ìjọba bá lọ́wọ́ tó fún pásítọ̀tù rẹ̀ pé ìlú wọn ò sẹ́ rásí mọ́. àwa bẹ Allah gbogbo àwọn tó kù lọ́wọ́ àwọn èèyàn pọ̀ lọ́n gan o ọlọ́run jẹ́ di dáadáa ọlọ́run di dáadáa wọn bá ogun tí ẹ fílẹ̀ náà dáadáa gbogbo àwọn tá a ti dé gbogbo tí ọba jẹ́ ọlọ́run mẹ́jà lè ṣe ọlọ́run dàpọ̀ gbogbo ẹ tó kù pátá ọlọ́run ti rọrùn fún wa wallahi azim a ti wá ṣe ètò ń débi pé a ní kó dà ẹni tó tó bá fẹ́ máa dàbí àjọ pé ìjọba rí twenty ìjọba rí fifty tó jẹ́ pé tọ́dún ọba fi yípo bóyá hundred thousand bóyá one fifty thousand lókùn tó fi kún wàláì afẹ́ kó rí bẹ́ẹ̀ tó pé afẹ́ kí gbogbo èèyàn kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n rí àǹfààní yẹn jẹ̀mọ́ ọlọ́run ò ṣe mistake láti fi ṣe mọ́kà ṣiṣẹ́ ẹ̀gbẹ̀yìn o àwọn kan máa sọ pé ẹ kọ̀yọ́ jẹ́ gbẹ̀yìn ìgbẹ̀yìn tó yẹ fi sí náà nù torí pé tó lọ jẹ́ pé iṣẹ́ mọ́kà lọ́lọ́run bá lọ fi ṣáájú òrun bẹ́ẹ̀ bá lọ bóyá ni ó sọ pé òun fẹ́ di mọ́ ní ntójú ibẹ̀ jẹ́ pé ọ gbọ́dọ̀ fi wíwúwí gan ṣàwàdà wàláì ẹnìkan ń bẹ àjọlọ ni ọmọ abẹ́òkúta ni bàbá mo ti wá sọ fún èmi làmírù wọn mo wá sọ fún ẹ pé ẹgbọ́n o ẹ mọ́ fàwàdà ẹ mọ́ tí o ẹ mọ́ sọ̀sọ́kùsọ o ṣùgbọ́n torí mo ti mọ́ ṣe rí ajá àbújá àbújá gbogbo oúnjẹ tá a mo dẹ̀ ti sọ fáwọn èèyàn wá gbà sọ pé ah, àwọn ará èkó lọ́pọ̀ jù àwọn tí wọ́n tẹ̀lé mi lọ èmi kọ́ mo ní ṣẹ́ríkà tá a bá lọ o àmẹ́mi ni àmì rùhájì yẹn ṣẹ́ríkà tí wàá ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí o ṣùgbọ́n mi ni àmì rùhájì yẹn so mo wá ń sọ fún ẹ pé kálukú wá ń gbẹ́kẹ̀lé ní tó gbé lọ́wọ́ wọ́n di oúnjẹ lọ́dẹ bíi pé tá a bá ń jẹ ní ìṣẹ́jú ìṣẹ́jú tá a bá lo sùn mẹ́ta mẹ́ka àlè parí oúnjẹ yẹn wà lọ́ọ̀ mo wá ń sọ fún ẹgbà tá a fẹ́ gbéra kúrò lẹ́kọ̀ọ́ tó pé a tún láti wọ pléènì láti padà sábùjá again mẹ́ta yẹn yẹ̀ tán ó tán ọlọ́ni ò ni mo fi máa sọ fún wa pé mo múra mẹ́ta ọ̀gbọ́n kan ọmọ ẹjọ́ ọlọ́run lè so kò dẹ̀ gbákẹ́ bá ẹ̀yẹ ẹ̀yìn lè ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn kan lọ mọ́tò lẹ́nu ọlọ́run yọ ó tó bá tó bá padà dé ìwọ tó ti gbèrò pé mo lọ mọ́kà tó bá kú wà lára ó gbèdé lára jì ní ẹ̀sìn gbọ́dọ̀ yé wa débẹ̀ ó wá di oúnjẹ lọ́tọ̀ pọ̀ kọ́mọ̀ wá ní amir àṣàbáwọn ẹ̀rẹ́ kò mọ̀ ṣe amir ko si problem ni ẹ ta gbé o àṣẹ ká kí la fẹ́ ṣe ń bọ̀ yẹ pé plane ta ó disappoint àwọn èèyàn lọ kórókó wọ́n ní kò lọ wọ́n ló ní technical fault technical fault it could lead to anything níbo kí wọ́n sọ yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa fẹ̀sí yín ṣeré so lè dé airport kí wọ́n sọ pé ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ bàálù tó fẹ́ gbé yín nì kọ́ wá rí lánàá wájú bàálù pé lágbára ọlọ́run ẹni tí ó wọ bàálù yìí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni sọ́wọ́ lánàá níwájú bàálù ò ní wọ̀ tẹ̀sílẹ̀ máa fi ṣeré wọ́n lẹ́rú ọlọ́run kan ó nu bàálù ó máa nu bàálù ni ó máa kílìn nínú bàálù ó wá débi àyè tí ẹ ti bá wa bàálù jókòó sí ó wá rí ìwé kan lọ́ wá síwèé wò lọ́ wá rí pé tó o bá fẹ́ kí bàálù ò start tẹ green tó o bá tẹ green bàálù lá start ó ní àti òjì ẹ̀lẹ́ tó bá tó o bá fẹ́ kó rìn lẹ́lẹ̀ tẹ yẹ́lò ọ tẹ yẹ́lò lọ́ bá lọ fún wo ni kí ni òòlè wọ́n sá ń sọ pé wọ́n kọ́sẹ̀ rẹ̀ tó o bá fẹ́ kó fò tẹ blue ọ tẹ blue bàálù bá fò tó o bá fẹ́ kó balance tẹ white ọ tẹ bàálù bá balance lókè wọ́n ní tó o bá fẹ́ kó land ìwé rẹ̀ ń mẹ́nu ọ́fíìsì nísàlẹ̀. jẹ̀mọ́ bàbá bò ní òsè ikú yá ẹ má jẹ́ pé ẹ̀sìn ẹ má fẹ̀sìn yín ṣeré jẹ̀mọ́ bó o ṣe lè gun pléènì tí a bá sọ yín pé lẹ́nà ni ó gùn ẹ̀sìn kọjá bẹ́ẹ̀ jẹ̀mọ́ wàláì laba gbéra wọ́n tún lé ọ́yá labada Abuja èmi tẹ̀ èmi tẹ́lẹ̀ ẹ̀tìmẹ̀tẹ̀ ni wàláì mo fi ọlọ́wọ́ bá búra one thousand eight hundred naira owó nàìjíríà ní bẹ́lá kò mi one thousand eight hundred naira mo sọ fún pé mọ́kà tí mo lọ́wọ́ fún mi láwìn ni ẹrù fún òun ṣe ni kò ní ìdí irọ́ tẹ́ẹ̀mù púpọ̀ lọ́mọ àti ṣètọ́tọ́ fẹ́ mú yàn lọ yóò mú lọ ni àwìn ni iṣẹ́ ìsanwó rẹ̀ gbà mo dé yìí ni wọ́n fẹ́ wá wò pé àhán àṣẹ ìwọ́n náà lọ gbà mọ́kà àwìn bí wọ́n bá fún ọ lọ́wọ́ bẹ̀ pẹ̀lú gbàdúrà lójú orí bẹ́ẹ̀ jama wọn ba gbogbo jẹlẹ mo ní jama ṣe mo sọ fún yín agbera adọ́n àfà hey maka change wàláì ìjọba bẹ́ẹ̀ ló bẹ̀ ni pé àwa kó alọ́sẹ̀tà wà fún kan àwa ń bọ̀ kò sóúnjẹ tá a jẹ nílé ó ṣe ṣe kápá jẹun tó fún alóúnjẹ lójú ọ̀nà ibẹ̀ rí bẹ́ẹ̀ olówó àwọn tẹ́ lówó gan lẹ́ẹ̀rí tí wọ́n páàkì mọ́tò kalẹ̀ tí wọ́n máa ń jẹ kún fún rẹ̀ yóò máa tó sokó tẹ̀ bá gbà kódà bí àwa ti bí mọ́tẹ̀ kí o ti rí lè wọ̀ wọ̀ náà àwọn ń bọ̀ lọ́mọ mi ọkùnrin o ti wá rẹ̀ wá ṣàpẹ́ tó bá tẹ̀lé ru lọ mọ́tà ó ṣiṣẹ́ dáadáa kò sóorùn o tún ti yá ọmọdé mọ́ mi ìrù ẹja sinmi wọ̀ wá sinmi bì á lọ́ mọ́ sinmi lẹ́nìí àwọn àtàwọn afọ ti wá rẹ̀ wá àwọn ń bọ̀ Eh, ọmọ èkó ìyá máa jẹ wá lẹ́nu ah! mo ní òní jẹ wá yòóní jẹ wá jàmbá wà láì yá jẹ wá bàbá balẹ̀ mo fi ọlọ́bùra ọlọ́run ní tètè gé bálá ní ìfẹ́ ṣẹbi díẹ̀ máa fi sáwàdà wà láì kó dé kẹ́sẹ̀ kẹ́sẹ̀ kó mọ̀ mọ̀ ó ti mọ́ wa lára ká máa fi tí ọ̀dà sáwàdà ó ní ẹsọ̀kalẹ̀ báyìí ní eh, ní eh, tàwáàfù abọ́ ti gbangba aráàmù yẹn ó ní ah, amíru ó ronú bá a ṣe wà kò wú bọ́lọ̀ ṣe tó mo lébi òní pàwádà mo ní ẹ báyìí mo wó lọ́wọ́ èmi tí wọ́n já mi rù yí one thousand eight hundred naira mo mú lọ mo mú padà wá nàìjíríà ni tíra mo wá rà bọ̀ tọ́pọ̀ jù yìí tí mo fi ra àkàbọ̀ lé five hundred thousand fún mo ti rí fún ẹ̀dẹ̀ ń jalè mbẹ̀ torí bá a ti sọ ẹ̀mí rẹ̀ ó ti rò pé ẹ̀ ẹ̀ yálùfà fún ẹ̀ jalè mbẹ̀ mọ́mọ́mọ́ yìí ni lẹ́yìn bàbá alẹ̀ tọ́jú bàbá mi tí ó wò pé ọlọ́run lọ́ba ń ṣe fún un bó ṣe sọ pé one thousand eight hundred ni mo mú lọ mo dẹ̀ ra nítorí five hundred thousand bọ̀ ee yàtọ̀ fún ẹ̀ kí n jalè ń bẹ̀ ó lò ó ṣe jà ń bẹ̀ so jẹmọ ọwọ ni àmì ìyá máa jẹ wá lẹ́yìn ah mo ní ọlọ́run jẹ́ yóò jẹ wá ọ̀hún ní àṣàfùlà ọlọ́run jẹ́ yóò jẹ wá lẹ́yìn ìyín ti wọlé ìníjọ́ pọ̀ ni wàláì jama gbogbo wa àwọn mẹ́tàlá làwọn tèmi kò lọ mẹ́tàlá ni wọ́n mo fẹ́ kó yẹn lọ ájì kò nídìí pé tẹ́ kẹyẹ adúrú èrò wa jẹ́ fi ṣe mistake nìyẹn èrò five hundred mo kó lọ àti kító nìyẹn báyọ̀ fẹ́yẹ̀ mẹ́wàá ló lè kó ṣiṣẹ́ gidi tí ò ní di wàhálà ìṣọ́lá kó yẹn mẹ́wàá lọ sẹ́fà àdìrí sẹ́fà àdìrí kí ni competition tó wà bẹ́ẹ̀ arásìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn jáde àṣà ti fọ́ọ̀lù arásìrí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́kàdá wọn fọ́ kú wọn mú mọ́kàdá yìí àwọn agent yẹn wàláì àwọn èrò wọn fọ́ kú wọn mú ni pé wọ́n pe agent mi ni pé olórí bú ni ọ ìfẹ́ dákọ̀ rẹ̀ níjọ́ àràfà ó ní ẹwu bẹ́ẹ̀ ṣe ń ṣépè lé wàláì tàláì sọ́bì láì lẹ́bí láì láràfà wọ́n ní wàláì tó sọ fún akọ́ yìí wọ́n olórí bú yìí tó ti dùn wọn tó ìjẹ́pọ̀ sàbòsí wọn ni. mo níyẹn ò ní jẹ wá asátọrọ àforíjì jẹmọ ọlọ́wọ́ òjò gbogbo wa lásọnù níjọ yẹn bẹ́ẹ̀ ni bàbá ìyìn jẹ́ sẹ́ẹ̀rí àárín bìrìbìrì èrò báyìí àwọn èèyàn wàdà àwọn èèyàn èmi lọ báyìí èmi lọ báyìí èmi wà wò pé àwọn ọlọ́run mi mo àtiwájú òtẹ́ẹ̀lì mi náà mọ̀ sáà lọ tí mo ti ń bọ̀ sì màmá nígbà tí ẹ̀mí fẹ́ bọ́ mo bá padà sí aramu pé wo mo padà sí aramu mo lọ mu zemzem torí kò sí tó ṣe ọtọ bá ti mu ara rẹ̀ ó balẹ̀ ní ìsìn mo mu ara mi wá balẹ̀ mo wá wò gbùù mo wá wò sùù ah, ọ̀ bọ̀ ọ ní sọnù náà sọnù àtàwọn náà àwọn obìnrin eh, ìyá kan wà láìjọ́ kẹta la tó rí wà láìjọ́ kẹta mo lábẹ́ àzíìsì eh, ó ní ọ èmi náà mi lè sọ pé ìyá máa jẹ mo ní mọ̀ tuntun sọ mẹ́sẹ̀ àbí yóò rí síá torí náà jàmbá mo fi ọlọ́run mo fi bẹ́ẹ̀ ìdùnnú tó wà nínú mi ṣàgbékè sí pé mo ṣe ń lọ mẹ́kà ṣàgbékè tí mo lọ mẹ́kà dáadáa mo ti lọ umra dáadáa dáadáa ṣùgbọ́n hajj àjẹmọ́ kò jọra wọn ọlọ́run jẹ débẹ̀ ẹ dákun jẹ́mọ́ ẹ dákun ẹ fọkàn sí bí kálukú ṣe ń fọkàn sí ti ń sòkú parí ńjọ́ kẹjọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ òbí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ wá pe àwọn ọmọ yín jọ ẹ ṣàdúrà fún wọn tẹ́ bá ṣàdúrà fún wọn tán ẹ sọ pé ẹ yọ̀ǹda òkú ṣíṣe yín fún wọn kí wọ́n bẹ sòkú yín kí wọ́n dàkó kí wọ́n pawó pọ̀ owó tẹ́ bẹ fi sòkú yín kó fi rẹ yín mẹ́ta ẹ sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ yín pé Afisa oninam, Abdulatif oninam, Muhidini oninam, Usamatu oninam, Abdulwasi oninam, Basiru oninam, Adelani oninam. Èwo gbogbo kọ́tọ̀ máa ń pè pé ẹ sórí rẹ̀ wọ́n ra mọ́ mi. Àbídádì ẹni ikú ẹ pàmì mọ́ mi. Àbídádì òkú mi ẹ má ṣe é mọ̀ yọ̀ǹda. Gbogbo ó dẹ́ fi sòkú ẹ pápá ẹ̀rẹ́ mi mọ́kà wàláì ọlọ́run sì ṣe rọrùn gbogbo ọmọ tó gbèrò bẹ́ẹ̀ ọlọ́run ṣe rọrùn fún yín gbogbo ẹ̀yin tẹ́ gbèrò bẹ́ẹ̀ fúnra yín náà ọlọ́run ṣe rọrùn fún yín bọ́ọ̀ kan lọ́dún tí ń bọ̀ àwa tí a lọ mọ́kà á pọ̀ nínú jẹ̀mọ́ yìí jẹ̀mọ́ níparí níparí mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́rọ̀ rẹ̀ tí ọba ń dọ́tọ́ bá wù tí mi mọ́jọ́ náà mo fi búra ibi tí ò ti rọrùn kéèyàn rántí èèyàn mo rántí jẹ̀mọ́ ìmẹ̀ mo fi ọlọ́run búra níbi tí ò ti rọrùn téèyàn ò ní rẹ́ tiẹ̀ nìkan kan ju ìyàwó àtàwọn ọmọ tiẹ̀ nìkan lọ́mọ́ wàláì ó kọ kálukú sì ń bọ́ sí mi lẹ́nu láwọn tí mo mú kọ wọn mo wá fi ọlọ́lọ́run mo fi búra mo sì fi bẹ̀ gbogbo tí mo tọrọ fún jẹ̀mọ́ yìí adápadà rẹ̀ àtẹ̀mí àtàwọn ọmọ mi àtàwọn ọmọdọ́mọ mi iye tí mo tọrọ fún jẹ̀mọ́ yìí ní Mẹ́kà Mẹ́dínà kọ́nà wọn ṣe fún mi lọ́rùn ara mi mo tọrọ fún yín pọ̀ mo ní kọ́nà wọn lọ́ọ́ bá ń fa àwọn tí wọ́n máa pé mùdíìpù kí ọlọ́run bá ń fayọ tí ó pọ̀ nù jàmá ẹ̀ ẹ gbọ́ yé àwọn tí wọ́n máa pẹ́ kí ló kù jàmá ẹnìkan sì rẹ̀ yẹn three hundred mẹ́ka ìyàwó rẹ̀ rẹ̀ hundred ní nàìjíríà náà yóò bá ìfẹ́ dákọ̀ ẹ̀ ẹ bá dákọ̀ ẹ̀ tí mo ti dákọ̀ ẹ̀ fún o àmánà ni o ó rẹ̀ yẹn three hundred mẹ́ka three hundred ìyàwó rẹ̀ náà rẹ̀ yẹn hundred bàbá sẹ́yìn sẹ́yìn ọ̀pọ̀ ẹbọ kí ni irú èyí ó fi sẹ́lọ̀ tí wọn ò ní bá káńsù rẹ̀ ń bi tọ́jà yìí pé àti tó ọ̀bà báyìí ní Medina ní ráúdù ànábì ní multazam ní Mẹ́kà ní Medina ní Kaaba ẹrú ọlọ́ọ̀kan wọn ní ìyàwó rẹ̀ máa lóyún oyún máa pa oyún máa ṣẹ́ ní oṣù mẹ́ta òun àti ìyàwó rẹ̀ wá lọ Mẹ́kà ìyàwó rẹ̀ wá wà lóòtẹ́ẹ̀lì ó wá ń tà wá fúlọ́wọ́ ẹ má gbé fóònù bẹ́ẹ̀ àtọ́ba sọ fún darúgbó wọn tàwọn fúlọ́wọ́ ìyá ìyàwó rẹ̀ wá pè láti nàìjíríà pé ah, ah, owó ẹ̀tí ẹ̀ pè mí kẹ́ ẹ fi mí lọ́kàn balẹ̀ àbò tó ti rí bẹ́ẹ̀ ni torí pé òun wá bísì pẹ̀lú tàwọn fọwọ́ ni bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ wàhálà ìdédé gbòó ti rí bẹ́ẹ̀ náà lóyún bàjẹ́ mọ́kà. mọ́kà kọjá ń téèyàn máa sọ pé sórí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti kọ́lé tẹ́ ẹ tún kọ́lé mi tó ti lọ mọ́kà tètè lọ gbé fọ̀sẹ̀ nílé wàláì gbogbo ẹ̀yin tẹ́ nílẹ̀ káàkiri ẹ ẹ ẹ àmọ́ kàkúlẹ́tì ìwé ilẹ̀ dèdèrè tí ọ̀nà tí ó lò mo ní ka kò tí a tó mọ iye tó ní mo ní ẹ̀ka mẹ́ẹ̀ẹ́dógún lọ́nà kìnnìkan lọ takọ́ lọ sanwó mẹ́ka ẹ lọ máa dá owó mẹ́ka bí àjọ ọlọ́run ó bòyìn láti rí ọlọ́run ó bòyìn láti rí bàbá oní ìdìdà ẹ dìde bàbá bàbá yìí náà lọ bọ̀ wájú bàbá yìí lọ́wọ́ ẹ̀fẹ́sì pé wọ́n lọ ọlọ́run sì mú lọ gbogbo ọ́ìlì tí bàbá yẹn tò sí ẹ̀gbẹ́ títì bóyá lọ́wọ́ ọ́ìlì twenty thousand naira ebọ́ lọ ni ó nù international ọba lọ alárafa mi ni ẹ kẹyìn tó mélòó bàbá ló mọ kẹyìn o aleykum salaam wa rahmatulah bàbá ní kò sí díje ọlọ́run a bá ti wá kírun ẹ wà dá owó àwọn mi jí wọn pé alákùnrin ẹjọ́ lẹ́wọ̀ jí wọn mo ní mo ṣe dé kẹ́ mọ̀ wọ̀ <laughs> mo ń pa láti máa ká ibi mọ̀ wọ̀ wá ṣùgbọ́n a ṣàdúrà owó tá a bá rí àwọn àkàndé ìdáwà bí a fún wọn àwọn opó a fún wọn wàláì ẹ wá jẹ́ sọ fún ìta bá fẹ́ mọ kú ọlọ́run nífà sórí tó bá jẹ́ pé pure water nìkan lágbára rẹ bá ká gbogbo jọ jímọ̀ pé káwé wọn mu tí wọn bá ti jáde jímọ̀ tútù kúlà kan máa gbé bẹ̀rù pẹ́ẹ́sẹ́sẹ́ mẹ́kànnù bó wá jẹ́ pé ráìsì kúlà kan lábàá rẹ bá kálá ti sè wá ṣèdínú ọ̀rá mọ̀ wọ́n rí ebi wọ́n sọ pé pásìkì àwọn ni gbélé àwọn tásìkì wọn tí wọ́n bọ̀ pọ́ lọ́lọ́ lásìkì ọ̀jẹ́ wọn láì já máa ṣe bẹ́ẹ̀ káwọn yóò túbọ̀ pé tá a bá lọ jí bẹ̀rẹ̀ wá jẹun pẹ̀lú òkú ọlọ́run èmi ọ̀bọ̀ ṣe bẹ́ẹ̀ láti jí bẹ̀rẹ̀ tí ń bọ̀ yìí lọ ìtọ́lọ́ bá ti fún mi lágbára bá ọba àrìsádì ẹ ipa yìí sì ṣe oúnjẹ sí yín pé bẹ́ẹ̀ o ìwọ́n tó bá fẹ́ fún jẹ pásíkì rẹ̀ mẹ́tẹ̀ẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ àwọn tó gbà pé ọlọ́run lásìkì wọ́n máa débẹ̀ wọ́n máa mú gbogbo alọ́run ṣe rọrùn fún àwọn àdá owó jọ tí ó pọ̀ àwọn àdá owó yẹn sí mẹ́ta àwọn àkàdé ẹ̀dá àfún wọn bẹ̀ àwọn okú àfún wọn àwọn àfáà wa ni wọ́n ní ìkẹta pẹ̀lú ògùn ọlọ́run mo fẹ́ kọ́ ẹ pé lọ́dún tí ń bọ̀ níwájú bàbá baálẹ̀ àwọn tá a sọ pé ẹ dìde pé wọ́n ti á dìde ibi ò ní gbà wọ́n iwájú ìyá pé àwọn náà tún náà tó sẹ́gbẹ́ ọ̀hún àwọn náà tó tó sẹ́gbẹ́ ọ̀hún àwọn náà tó tó sẹ́yìn ọ̀hún bí mo ṣe wá sọ wọ́ọ̀yì yóò wá kárí gbogbo wa bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀yin ìyá kú mú ilá sọ láti kò mú.